فليتفضل مشكورا مهجورا من الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó kó wa láti máa tẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn wa anabi sallallahu alayhi wa sallam anabi ni máa ń yorí di láhùn bí khairan gbogbo ẹni tọ́lọ́ bá fẹ́ ṣe lóore yufaqihuhu fi ddin yóò fún ní àgbọ́yé ẹ̀sìn èèyàn wá lè lágbọ́yé ẹ̀sìn nínú yàrá rẹ̀ àfi máa jáde láti lọ lè tọ́kéwú lọ́dọ̀ àwọn afẹ́sì kọlọmọsẹ̀ sàwa náà lọ́kàn nínú wọn èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa níta fẹ́ gbéyàwó lẹ́ni ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì nínú ìgbésí ayé wa ni ibadatun min al-ibadati adh-dhahira ìjọsìn kan ní tá a máa fi ń súnmọ́ lọ tó pé téèyàn bá ṣe yóò sì máa jìnnà sọ́lọ̀ kí ni nǹkan náà jẹ́mọ́ òun náà ní kọkùnrin wa àtòbìnrin wa ká máa daṣọ bora ká máa wọṣọ nígbà mi àlè pè lásà lóòótọ́ ń bẹ ní àṣà wọṣọ àtọkùnrin àtòbìnrin àmọ́ tọ́lọ́mọba ti dá sọ̀rọ̀ kan nínú àṣà wa ipò ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí tá a bá ti ń ṣe yọ̀wá kú lásà yọ̀wá dikẹ́ni jama yọ̀wá dẹ́sà téèyàn máa gbà ládàá lérí ẹ̀ nínú tí máa ń júwe ọjọ́ ọ̀la yẹn àti ibi téèyàn ó de sí lọ́rùn aṣọ wíwọ̀ yẹn máa ń dìtàmì rẹ̀ Allahu akbar nítorí pé àti kan nínú àdéṣà ànábì tọ́jọ́ pé ànábì ti láwọn kan bẹ tọ́jọ́ pé wọ́n wọ̀ ná kí ló dé tí wọ́n fi wọ̀ ànábì ni wọ́n èèwọ̀ sallallahu alayhi wa sallam ahkamu libas rajuli wal mar'ati fil islam ìdájọ́ aṣọ wíwọ̀ fọkùnrin àtobìnrin nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam sẹ́rí àlìbáṣu wa máa yẹ sùtòrò lìjẹ́s ètí wọ́n ń pè lásọ òun náà ni tó bo òhò wa tó bo ara wa àlìsànù mukarramu bẹ́yìn náà khalaiq láàrin gbogbo ntọ́lọ̀ ń dápátá nínú àwọn abẹ̀mí ọmọ èèyàn ló ní àpọ́nlé jù àtọ́rù lọ́wọ́ ọlọ́run fún láàkàyè lèyìn má yẹ tí ọmọ fi máa yàtọ̀ láàrin dáadáa àti aburú ọlọ́nsọ́nù kọ́ránì karim suratu isra aya 70 ọlọ́wọ́bá ní a'udhu billahi minash shaitani rajim walaqad karramna bani adam ọlọ́run lẹ́yìn ọmọ anábì adam ẹ̀yìn èèyàn ọpọ̀n ilé mọ́sàpọ́nlé yín wa hamalinahum fil barri wal ẹ̀yìn náà lẹ́ ń bẹ ẹ̀ máa rìn lérí ilẹ̀ e tún máa lérí omi ara àpọ́nlé tí mo ṣe fún yín ni warzaqnahum minat tayyibat àwọn nǹkan tó dáa mo ní aka yìí kọ́ máa lọ́bẹ̀ kẹ́ máa fi ṣe tẹ́ máa jẹ tẹ́ máa mu ta ló ní a máa jẹ ibi láàká yọ̀ mí yẹn ni ta ló júwèé fọ́ fún wa nígbà kan bọ́ ọ́nú gbóòlà ń ká ọ̀sán nígbà tó dé pé ọpọlọ ti wà ah, eléyìí tó dùn yìí èyí tó yìí kọ̀dà ọpọlọ ni ọlọ́wọ́n bá ní wa faddalinahum ala kathiri gbogbo yín lọ́lá lérí gbogbo àwọn ẹ̀dá tí mo dá mimman khalaqna tafdila gbogbo àwọn tí mo dá kò sírú yín nínú wọn ẹ̀yin èèyàn Suratul Isra àyà 70 ọlọ́run lámọ́lẹ̀ pé èmi àti ẹ àyíṣẹ́yàn kékeré wọ́n jò òun dá tán ọwọ́ sàkúnlẹ̀ fún wa nínú àpọ́nlé wàmí karamatihi lana nínú àpọ́nlé ọlọ́run tọ́lọ́run ṣe fún àwọn èèyàn òun náà ni pé anzala libasa ọ̀sọ̀ àsọ̀kalẹ̀ yẹ́sítọ́ra àwòrátà kọ́mí èèyàn máa fi bo òwò ara rẹ̀ lè anna kashfal awra nítorí káṣí òwò ara lẹ̀ musibatun kubra àdánwò náà àdánwò ayé ọkùnrin tí bá ń síbi tí ó kó sílẹ̀ yóò ní sọ̀rọ̀ obìnrin tí bá ń síbi tí ó kó sílẹ̀ yóò ní sọ̀rọ̀ ọlọ́run sì fẹ́ ká ní sọ̀rọ̀ ló fi sọ fún wa pé ya bani adam mo pè yín ọmọ anábì adam kọ́dà kò pé mo pè yín mùsùlùmí lásán ó ní gbogbo yín ọmọ anábì adam kọ́dì anzalna alaykum libasa yuwari sawatikum mo sọ asọ̀kalẹ̀ fún yín tẹ́ẹ̀mọ̀ fi bo òhò ara yín wàrí ìṣà mo tún sọ àwọn nǹkan tẹ́ẹ̀mọ̀ fi dírẹ́sì aṣọ tẹ́ẹ̀fẹ̀rẹ̀ wà dáadáa walibasu taqwa ẹ̀rí aṣọ bẹ̀rù ọlọ́run zaalika khairu òun lọ́dà o zaalika min ayatillah kẹwọ́sọ tó da kẹwọ́sọ tó da ọlọ́run ní bẹnu àmì tẹ́ ẹ bá ń wọṣọ tó dáa tẹ́ ń bo òwò ara yín ó wà nínú àwọn àmì tẹ́ ẹ fi mọ̀ pé mi ọlọ́run ọba lọ́lọ́ tẹ́ ẹ bá wá gbọ́dọ̀ sí mi lẹ́nu ẹ̀yin náà mọ̀ la'allakum yadhakkarun bóyá gbọ́n tí ń sọ bóyá rántí ẹ máa wọ̀sọ̀ o ọlọ́run ní ká máa ṣe kí ní jama ó ní ká máa wọ̀sọ̀ aya ilé ó wà nínú alukur'an suratul a'raf aya 26 ọlọ́run pọn wálé ewúrẹ́ ọ̀dásọ méjì láti jẹ́ wọ́n ti bí títí tó fi jáde láyé màálù ọ̀dásọ méjì níjẹ́ wọ́n bá ti bí aṣọ kan náà ọlọ́run tó pọn náà lé nítorí pé aṣọ kan yẹn òun náà wà dáàbò bò òrùn òfin nípa wọnú ara ẹ̀ skin ẹ̀ aṣọ ẹran kò ní jẹ́ kí òtútù ọ̀pọ̀ láti ní ẹ̀ skin rẹ̀ la bọ́lọ̀ ń ṣe wá pàwọn ẹran lẹ́yìn ọ wá pàwọn àlejò wọn lọ ó ní káwọn ọmọ bọ́ sọ́lẹ̀ ká máa wọ̀ mí ká máa fọ̀ ká máa wọ̀ mí àmọ́ àwọn ẹranko aṣọ kan náà lọ́lọ́ fún wọn lọ́dọ̀ ọlọ́ lámúyà amúrí lọ́ọ̀ bí ṣe ìlà fi khayr tọ́nà bá ti wá ní ẹ máa ṣe kankan nínú ẹ̀sìn wa àwọn àlùfáà ní dáadáa bẹ́ẹ̀ ọlọ́run wá dìídì ọwọ́ aràn jìbìrì pẹ̀lú àyà tá a kalẹ̀ yìí ipe kọ́ wá sọ ọ̀rọ̀ asọ fún wa ìtọ́lọ́ba sọ lẹ́gbẹ́ jìbìrì lè dìde ṣé nǹkan kékeré nù jàmá <laughs> wàláhì ọlọ́run yóò ṣeré ọlọ́run bọ̀ kìí pé ọwọ́ ará ìdí kan mọ̀ sáà máa sin tí ò nítumọ̀ Allah subhanahu wa ta'ala gbé Jibrilu dìde ó ní wàá lè sọ fún Muhammad kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ẹ̀dá tí mo dá ká máa wọ̀sọ̀ kashful awra ma'asiyatun wa kabiratun min kaba'iril dhunub kéèyàn máa ṣí awra rẹ̀ lẹ̀ kéèyàn máa ṣí òhò rẹ̀ lẹ̀ ó wà nínú ẹ̀ṣẹ̀ tó tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ téèyàn máa fi ń ṣe ọlọ́run bóyá fọkùnrin àbí fóbìnrin wa libsul libas ash-shar'i min al-mubahat káwọ́sọ ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún wa kò sẹ́nìkan tí ó ṣe léwọ̀ pé má wọ̀sọ aláàní káwọ́sọ tọ́lọ́wọ́ á fẹ́ ṣe lé èèwọ̀ fún wa ọlọ́mọba wá ní kul mani harrama zinata Allahi allati akhraja li'ibadihi wat-tayyibati minar rizq gbogbo àwọn nǹkan tí mo mú jáde ní nǹkan dáadáa tó jẹ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ tọ́mọ èèyàn mọ̀ fi sẹ̀sọ́ ta ní ń ṣe léèwọ̀ fún wọn ta ní ń ṣe ọlọ́run béèrè ni ọlọ́run ní ta ní ń ṣe léèwọ̀ fún yín pé kẹ́ ọlọ́run bá ní sọ bẹ́ẹ̀ zina ẹ̀sọ́ ní jẹ́ ọlọ́run bá ta ní ń ṣe suratul araf ayat thirty two kọ́dà ọlọ́run ọba ó tún pàtàkì ìwọṣọ àti ẹ̀ṣọ́ débi pé ọlọ́run níbẹ̀ bá ń bọ̀ wá kírun tẹ́ ń bọ̀ wá tò síwájú èmi èmi ọlọ́run ọba náà pàtàkì kẹfáìn kẹnit ọlọ́run ọba ní khudhu zinatakum inda kulli masjid ṣé bá gbọ́ masjid àbí mọ́ṣáláṣí ọlọ́run níbẹ̀ bá ń bọ̀ khudhu zinatakum ẹwọ ní kọ́ńbọ́ọ̀dù yín kẹwò yìí tó dánú aṣọ oníkẹwò wa kẹwàá fi kírun inda kulli salah kéde pé aṣọ tí o ti fi sùn tí ti ń wá rùn lọ́wọ́ tó ń gbé wọ̀ lọ́wọ́ ń lọlẹ̀ fi kírun àṣùbà. ìmáàmù Abu Hanifa wọ́n ní tó bá fẹ́ ka hadith anabi yóò wá lọlẹ̀ ewé yóò wá wọ agbádá yóò wé láwà ní yóò wá lo pẹ̀fúm wọ́n wá béèrè pé ẹ̀ ń jáde ni wọ́n lọ́bì kan wọ́n fẹ́ ka ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìwà téèyàn ń ṣe báyìí fún ọ̀rọ̀ ànábì tọ́ba wọn wọ́n ju ọlọ́wọ́n bọ́bọ́ ní ọ̀sẹ̀ ẹ̀sìn wà ní inú tẹ́lá láti máa mú kìí ṣe lára àwọn èèyàn orí lágbájá ti ṣe báyìí ah, bóyá bẹ́ẹ̀ ṣinṣin ni a se ṣe nu ó lè rọ́ọ̀gì o ní tọ́ba wà nú ẹ̀sìn ló dì mú èyí tí ó bá sí nú ẹ̀sìn ṣùgbọ́n á ti wọ́n pè ìrújú torí àrí gbogbo tá à ń sọ yín sí tọ́jẹ́ pé ẹlòmíì jẹ́ mùsùlùmí àbọ́jà fa àbọ́jẹ́ ṣéhùn tọ́jẹ́ pé yọ̀ọ́ màtàkó àwọn rò pé ti ń ṣe ní fi ń súnmọ́ lọ ni ànímọ̀ pé ó ṣe ní ni òun lọ́yọ̀ ọ̀bùn ẹ̀sìn òpé kọ́ ya ọ̀bùn wọ́n máa pé ah, àwọn sábàbù nùzúlù àyà tí mo kà yẹn wọn lárábìnrin kan ń tàwáfù ní òhò àwọn yẹn ah ah ah lọ́wọ́ ni ẹni bá ní aṣọ kan kọ́ yá mi kí fi bo bí ó bá ká ọlọ́run wa sọ àyà kalẹ̀ pé irọ́ bẹ́ẹ̀ bá wá sí kàábà tẹ́ wá kírun àbí tẹ́ wá sẹ́sìn ẹ máa wọ̀ sọ́tọ́ dáa ọlọ́run tún sọnù àyà mi nínú suratul Baqara àyà 233 thirty three ọlọ́run bá ní wa 'alal mawludi lahu rizquhun gbogbo àwọn tá a bá ń bímọ àwọn wo ni wọ́n ń bímọ fún àwọn ọkọ àwọn tí wọ́n ń bímọ fún yín ni làwọn obìnrin ẹ̀yin ni wọ́n ń bímọ fún ọlọ́ni alimawuludu lahu ẹni à ń bímọ fún wàhálà alimawuludi lahu rizquhunna ní táwọn ìyàwó yẹn wọ́n máa jẹ ọrùn rẹ̀ lọ́wọ́ o sọ̀rọ̀ pẹ́lú ti kílẹ̀ rẹ̀ ń sìn pé kò sí fifty fifty wọ́ra sẹ̀mú kí mi ó ṣe ẹja ọkùnrin ni kò sí agbára lọ́wọ́ ìmọ̀nulé bá dánwò bá dé ká má padà ń òde àmọ́ kọ́ máa wá máa máa fowó pamọ́ kọ́ máa pé ìmítẹ́lá sẹ̀mú wọn náà ra ọbẹ̀ bọ̀ lọ́jà o àyà yìí takò ọ́ ọlọ́run lẹ́yìn lẹ́ẹ̀ máa náwó fún wọn wà kí síwájú hàn náà ẹ̀yin lẹ́ẹ̀ máa raṣọ fún wọn ó aṣọ ti inú ilé ó aṣọ yìí tí yóò máa mú lọ́ta bil ma'ruf bípa yín bá ṣe mọ bẹ́ẹ̀ bá ṣe ṣe nínú àwùjọ yín bípa yín bá ṣe mọ ẹ máa raṣọ ọlọ́run sọ̀rọ̀ àtọ̀ àbí ọlọ́run fẹ́ kóbìnrin ọmọ rìn òhò ọ wá fi kọ́ tani lọ́rùn ó fi kọ́ wọ wọn ló kéré parí kò ṣe wàá ṣíwó lọ́wọ́ rẹ ọ̀dà sọ méjì lọ́dún ọdún àwẹ̀ àti ọdún iléyà bọ́lọ̀n bá wá ní kó tún dáa fún ọ jù bẹ́ẹ̀ lọ ìwọ náà jẹ́ ọ dáa fáwọn ìyàwó rẹ jù bẹ́ẹ̀ lọ eléyìí wà nù bákàrà àyà two thirty three asibabu khaliki lahi lilibas àwọn alfa wa wọn ni kí ló dé tí ọlọ́wọ́n bá Allah subhanahu wa tó fi ní ká máa wọṣọ wọ́n ní torí àìwọṣọ téèyàn bá ti bo òhò ara rẹ̀ yóò wọ páńpẹ́ ṣètàn bọ́yọ́ mọ̀ àbí ọmọ eléyìí reality ni nínú àwùjọ wa gbogbo obìnrin tí ì bá wọṣọ àdánwò tí máa bá wọn àdánwò tí máa bá ni ìrínisí ní kíni nìṣẹ́ni lọ́jọ́ wọ́n ní bọ́ba kọ́ba tọ́ba wo aṣọkáṣọ wọ̀lú wọ́n sì fi igbákigbá wọ́n fi bomi fún un ìmí àmọ́ sọ fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers tó bá ní òun fẹ́ lọlé àná wọ́n fẹ́ yọjú sí arábìnrin kan tó ń fẹ́ fẹ́ àbí wọ́n ní kó wọ́n wá kí àwọn bàbá òun mo ní máa wọṣọ tí ọ̀dà lọ o tọ́ ọba yìí wọṣọ tí ọ̀dà lọ sórí píṣọ̀ rẹ tí wọ́n rí òun òun ni ó lẹ̀ mọ́ wọn lérí ipe àfa kan wá bí kò dé bọ́tìnì aṣọ tó lòun wọ̀ náà wọn lọ ó tó débi làrọ́bà arábìnrin ọmọ àwọn òpèsè ẹni tó wọn fẹ́ náà ni torí kò rínú rẹ̀ ìta rẹ̀ ní ọkọ̀kọ́ ṣe kí ni ní ọkọ̀kọ́ rí àwọn ẹbí ìyàwó wọn pé onádà wọn náà wọn jẹ̀kú lẹ́hùn lọ́wọ́ rí pàṣíbọ̀ síbẹ̀ mú ni ó ti fẹ́ yàwó bọ́ ọba kọ́ bàbá ti wọ aṣọkáṣọ wọ̀lú wọ́n sì fi gbákigbá bọ̀mọ̀ fún un tọ́ ọba ti fẹ́ kọ́ lọ́wọ́ aláà ọmọ pọ̀nlé káwọn èèyàn náà ọmọ pọ̀nlé máa wọṣọ dáadáa wọ́n ní kéèyàn máa ṣe òhò lẹ̀ wọ́n lọ́wọ́ nínú àwọn ṣẹkẹṣẹkẹ ṣetán àyìnbá ẹlòmíì ti ń bẹ nínú ìdààmú ayé báyìí lọ́kùnrin àbí lóbìnrin tó jẹ́ pé kò sí àṣàṣì kan tó mú tó ju pé ń ṣe ra alẹ́ lọ. ọlọ́run ọba ní ya bani adam èèyàn ọmọ anábì adam ẹ̀jìn wọ́ọ̀nù yín la yaftinannakumu shaytan ẹ má jésù òkú bẹ́yìn náà o kama akhraja abawaykum min alijanna bó sì gba adùn lẹ́nu anábì adam nínú alijanna yanzu anihuma lè yorí ahun máa sọ àti hima ó sì gbà sọ lọ́rùn wọn innahu yarakum huwa wa qabiluhu èso àtàwọn ọmọ ẹ̀ àwọn ń rí amẹ́yìn ọ̀rá wọn ọlọ́run wa nínú àyà yìí suratul A'raf àyà twenty ipe wa ẹ má jí èso kó fìtínà bá wa níbo fìtínà náà jẹ́mà ń bẹ lára ká má bo òhò wa mójútó àwọn ọmọ rẹ ọkùnrin yẹn tí bá ń sí òwò lẹ̀ yóò ní sọ̀rọ̀ mójútó àwọn ọmọ rẹ obìnrin yẹn tí bá ń sí ibi tí ó yẹ kó sílẹ̀ yóò ní sọ̀rọ̀ ìṣòro àwọn ọmọ burúkú tí wọ́n máa lé ká èyí ni wàá dìtàmì ọkọ tí ó fẹ́ ẹ̀yọ́ mọ̀ yá mi ẹni eré kan ò ní rọ obìnrin tí ń síra lẹ̀ kọ́ wá léèyàn lòun fi ṣe ìyàwó tí ó bímọ orí fóun wọ́n ń gbé ọmọ dáadáa sí ni ìyẹn ọmọ dáadáa ni nínú ilé àmọ́ aṣọ tó wọ̀ ni aṣọ tí ò dáa ni ọkùnrin mi lé ní kòríyàwó fẹ́ àlìjánu burúkú níbo ṣera lẹ̀ àlìjánu burúkú tó kó sí la àlìjánu yẹ òun náà ní ń bá lásìkò lójú oorun yóò wá kọ́ni sóbìnrin dọ̀la òun ní dalóhùn àwọn àlìjánu burúkú obìnrin yẹn ni ó máa dànkanrú ọ̀rọ̀ òhò kìí ṣe nǹkan kékeré nínú ẹ̀sìn wa àwọn àlùfáà ní ẹ̀rí àwọn sábàbí àwọn ìdí tọ́lọ́ fi ẹ máa wọ alákọ̀ọ́kọ́ òun náà ni pé ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala ọ̀sọ̀ àsọkalẹ̀ kọ́ máa sọ wa níbi gbígbóná òrùn àti tútùtù ju òtútù ọlọ́run sọnù Qur'an nínú suratu náhàlì aya 81 ọlọ́ni wa ja'ala lakumu sarabila taqikumul har ọlọ́run bá ní aṣọ aṣọ kalẹ̀ fún yín yóò máa sọ yín kò ní jẹ́ kí ìgbóná òrùn kó bara yín jẹ́ wòsàràbílà taqīkum ba'sakum a tún wá sọ àwọn aṣọ míì kalẹ̀ táwọn nípọn tó jẹ́ pé tẹ́ bá wọ̀ lójú ogun tí wọ́n bá ta yín lọ́fà kò ní yín tí kìíní kò ní dọ́dọ̀ yín bullet proof kọ́hún ó ti wọnú koran kadhalika yutimmu ni'matahu alaykum eré tí mo ṣe fún ìdẹ̀ra ni kí lọ́lọ́ ń pè ìdẹ̀ra mi ká wọṣọ ọwọ́ lọ fẹ́ dẹ̀ra ọlọ́ wọ́n máa rìn bó bá ṣe wọ̀ ọ́ ni la'allakum tuslimun tẹ́ bá lè juwọ́ ju sẹ́lẹ̀ fún mi lérí tí ń sọ yìí a ẹ̀ bá sì mọ̀nà o ẹ̀ bá sì jèrè o àsáwòbò ní ìmọ̀ àti aṣọ ọ wà nínú dẹ̀rẹ̀ ọlọ́ gbogbo àwọn tí ò lásọ nílé ọlọ́mọta bá ní fún wọn lásọ ẹ̀yọ́ màá yá mi náà fi ní tìyẹn bá bóyàn lásọ ẹni bá ti tásọ rẹ̀ ọ̀dà bùn nínú ti tiẹ̀ tọ́da wọn lẹ́nu bá bóyàn láṣìírí pẹ̀lú aṣọ láyé ọlọ́run ó bò láṣìírí lọ́run àwọn láìfi tẹ̀ náà ti ẹnìkan kan mọ̀ lẹ́yìn ọlọ́run ọlọ́run ò ní tu ọlọ́run bá bò ó síbẹ̀ nítorí pé ó ti bòyàn lásọ láyé nínú ìgbà wákan lọ́dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn sábàbí tọ́lọ́ fi sasọ kalẹ̀ òun náà ni pé allah subhanahu wa ta'ala ó sọ kalẹ̀ nítorí ká máa fi bo òhò ara wa nínú àwọn sábàbí tọ́lọ́ fi sọ asọ kalẹ̀ ọlọ́run sọ kalẹ̀ ká máa fi sọ̀sọ́ tó bá ti wọṣọ tí ọ̀dà àwọn yẹn wà kórìíra rẹ̀ tó bá ti wọṣọ tó dá àwọn yẹn fẹ́ràn rẹ̀ anabiwa muhammad sallam ó jòkó ńjọ́ kan ọ̀kan náà àwọn sahaba o nílẹ̀ anabi wọn sọ̀rọ̀ nípa ìgbéraga bata bàtà tèmi èmi máa ń fọ̀ tí máa ń nù tí máa ń dáwọ́ ṣé èsì pé ń ṣe ìgbéraga anabi ní inna allah jamilun yuhibbul jamal ọlọ́wọ́n ọba wa gan arẹwà ni o nífẹ̀ẹ́ wa kí ni wọ́n ní ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ mẹ́wọ̀ nínú tuma ọlọ́wọ́n nífẹ̀ẹ́ bàtà yẹ nígbà ọlọ́wọ́n wa nífẹ̀ẹ́ bàtà tọ́mọ ni ọ̀wá ní nífẹ̀ẹ́ aṣọ tí tọ́mọ èyí máa yá mi nínú ẹ̀sìn wa eléyìí ó wà nínú ìpìlẹ̀ ẹ̀sìn wa kí a máa wọ aṣọ ọlọ́run tó sọnù àyà mi òní wa tastakhriju na minhu hilyatan talbasunaha ẹ máa mú àwọn aṣọ nínú àwọn tí mo dá ẹ máa hun mọ́ra wọn yóò máa jẹ́ ẹ̀ṣọ́ fún yín ẹ̀yin náà lẹ́ẹ̀ máa wọ̀ sọ́rùn yín kéèyàn wá lóun ọ̀wọ́sọ sọ́tù nahli àyà fourteen ó ti ní khudhu zinatakum inda kulli masjid ẹ mú ẹ̀ṣọ́ yín ẹ ẹ ẹ ẹ jẹ́ kí ìrísí yẹn dáa àbí wọ́n ní ẹ̀sọ́ nìkan wọ́n pe ẹ̀dírẹ́sì ilé yẹn wọ́n dírẹ́sì ìrísí rẹ̀ ó dàbí ọlọ́run bá ní ẹjẹ́ ìrísí yẹn dáa ọlọ́run lọ́wọ́ ní quality ẹlòmíì lè wọ sọ five thousand ẹlòmíì lè wọ ní two five ẹlòmíì lè wọ ní ten thousand ọlọ́run ló ní quality lọ́wọ́ ọlọ́run ló sì ní ipa ìtipa kálukú bá ká àmọ́ kọ́ mọ́ kó sí kíní ẹni wọ́n bá tipa rẹ̀ bá ká náà jọ mọ́ má ra sọ gbèsè sọ́run jọ mọ́ wà ọ́rọ̀ tó rọ́jò lè mùsùlùmí ẹ wàá rí òhò mùsùlùmí tó jẹ́ ọkùnrin ìyàmà bẹ́ẹ̀ nà sọ̀rọ̀ ti wà rọ́kbà wọ́n ní láti ìdodo rẹ̀ dé erukùn rẹ̀ a gbọ́dọ̀ rí ìdodo rẹ̀ ń ta a sì gbọ́dọ̀ rí erukùn rẹ̀ ń ta ìtọ́nà ní abò ẹni ó lè rí òun náà níyàwó rẹ̀ nìkan ìtọ́nà ní abò nù jẹ̀mọ́ kágbàlagbà kan wá wọ bọ́ksà kọ́ ma wá sáré káàkiri síríkì láàárọ̀ sunday ọ wá ní alájà lọ ọ̀rọ̀ òye ọ̀rọ̀ òye àbí alájì ọ̀là alájì alájà gan ṣe àyè ah, ti dájú rú ẹ̀rọ àwọn obìnrin tí wọ́n mọ lọ tí wọ́n mọ sáré láàárọ̀ ẹ̀yẹ rí wọn wọn sì ládùúgbò yín bí ọlọ́mọdé ẹni wọn lọ àwọn yìí máa ń dà lóru nítorí gbogbo ẹni tẹ́ wá síríkì yẹn ní sinmi mọ́ àdúgbò tí wọ́n bá ti ń ṣe òhò lẹ̀ ẹ̀ ní sinmi àwọn eré ò ní nǹkan nítorí pé òhò máa ń dọ́kọ lọ́rùn èyí ó sùnkù ní lónà sùn tó bá ti rí òhò tí ẹ̀yọ kórì ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ṣurutu libas rajul ẹ̀ wá rí ọkùnrin ta ní kí ọwọ́ sọ májẹ̀mú rẹ̀ tí wọ́n kà fún aṣọ tí ó wọ̀ alákọ̀ọ́kọ́ an yastura thawbuhu al kí aṣọ rẹ̀ ó bo òhò rẹ̀ ṣé èèyàn wá dé sígẹ̀ ẹlẹ́kọ́ máa wá lọ torí pé ọkùnrin lòun kọ́ wá sígẹ̀ ẹlẹ́kọ́ máa wá lọ wọ́n ní àfa àbúlẹ̀ wá sí gẹ́lẹ́ ládùúgbò yìí àwọn ní àwọn ilẹ̀ kátìrà dáadáa wọ́n ní ìdodo sí lóòótọ́ wàláhì ìdodo ọ̀parọ́ ìdodo sí erukun ni àmọ́ àlùmọ́rò à ìjọmọlúwàbí rẹ̀ ò pé látara pé kò wọ̀sọ̀ àbí tẹ́ bá rí tí ń bọ̀ sí yẹn kọ́kọ́ ní sálọ pé ṣe pé báyà ọ̀rẹ́ wọn ó nídìí bẹ́ẹ̀ tó da fún ọmọlúwàbí ni kọ́ wọ́ aṣọ àmọ́ tẹ báyìí tí ń ṣiṣẹ́ kan nínú ilé àbọ̀wọ̀ lára àwọn yòókù rẹ̀ wọ́n ṣiṣẹ́ bíríkìlà bí wọ́n ti tí ibi tá a wí ọba ti kíni tí ọba ti sílẹ̀ ibi tá a ní wọ́n ní kọ́mọ̀ sílẹ̀ yìí kò wọ́n hò hò àmọ́ tó bá rí pé àwọn obìnrin ń bọ̀ ọ̀dà kọ́ wọ aṣọ sí ọrùn nítorí pé ìgbà àyà ọkùnrin fìtínà ni máa ń jẹ́ fún obìnrin ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ nù yẹn kó bo òhò ara rẹ̀ aṣọ tí ó wọ̀ allah yakuna dayyikan yasful awra obìnrin ayin ọkùnrin astagfirullah ọkùnrin kò gbọdọ̀ wọṣọ tó hamala tó hamara gbogbo ìdíyọ lọ́kọ̀ bẹ́ẹ̀ ni ìgẹ̀ náà yọ apanamasọ náà yọ aṣọ pínpélé aṣọ dìde àbúrò rẹ̀ kẹta lọ́wọ́ gbé wọ̀ wọ́n wọ̀ ó ra lẹ́kọ̀ọ́ ó ra ń kẹjà aṣọ nínú ẹ̀sìn Islam àwọn afáwa wọ́n wá ní. ọ̀dà ọ̀rọ̀ kásọ̀ yìí nígbà míì ilé ìwọ̀jẹ̀ làbí mi náà ti ara yẹn ó ṣe tí ó tí ó gbé bọ́dì ara jáde àwọn kan náà wà ni kọkùnrin ọ aṣọ tí ọha máa dà àwọn kan náà wà lùfà kọ àwọn màlìkíyà wọn ní akọ fún mọkìrúhàn ìbá jẹ́ pé aṣọ yẹn bo ara rẹ̀ àmọ́ gbogbo àlàáfíà ara rẹ̀ àti gbogbo ntọ́lọ́ ń dá sí ilá náà là ń rí lọ́kọ̀ọ̀kan yìí wọ́n ní kí obìnrin nìkan la kọ́ fún akọ́ fọkùnrin náà náà fi ní kéèyàn tọ́ kí nǹkan wáyọ̀ ọdún síta báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáyẹ́ rí i pé wọ́n máa ń takò pé ó kú díẹ̀ káàtó wọ́n ní kódà tó kódà tó kódà tó ó bá wọ trọ́sà rẹ̀ ó ni tó balẹ̀ dáadáa tí tó jẹ́ pé tó bá ń kírun gan bá ń kírun tí wọ́n bá fi rí ibi tí ìbàdí rẹ̀ ti bẹ̀rẹ̀ ònírùn ònírùn ẹ̀bọ̀tẹ́ ni tọ́tọ́ kì í sìn láì fi tiẹ̀ ni pé àní rí ara rẹ̀ àmọ́ ṣé fúbọ́lọ̀ ń ṣiṣẹ́ kí ni bọ́lọ̀ ń ṣe dá yọ̀ọ̀yọ̀ lẹ̀ báyìí lọ́fi jẹ́ pé àwọn bọ́dà ṣe ẹ̀rí tí máa ń ṣiṣẹ́ lọ́fíìsì kan tó fẹ́ kírun kí ni ó ṣe yóò lù sí gbogbo àwọn aṣọ yẹn láti jẹ́ kí kò lè fírì ní ara rẹ̀ òun lọ́dà jù kọ́lọ́mọ́sá ṣàánú wa kódà ká hámà ọkùnrin kọ́ yọ̀gẹ́lẹ̀ kọ́ máa rìn káàkiri kódà ẹlẹ́ẹ̀kẹta aláyẹ̀kúnà sábàbàn dìní ìyànlẹ̀ kọ́ọ̀mì gẹ́rẹ́ ní mùsùlùmí aṣọ tí ì ṣe aṣọ àwọn mùsùlùmí aṣọ àwọn ẹlẹ́sìn míì tó jẹ́ pé ilé ìjọsìn wọn ni wọ́n máa ń wọ́n lọ wọ́n mùsùlùmí gbọ́dọ̀ ra ó sì gbọ́dọ̀ wọ́ kí n lọ lè pàkájà ń sìn kọ́ lóhun òun fi ń kọ́ṣà bàbá àwọn nílẹ̀ Yorùbá àni àwọn tá ń pàkájà àwọn olóòsàn ni kí n lọ lè wọṣọ àwọn sẹ̀lẹ́ aṣọ kan fẹ́ kí wọ́n fi ṣe graduation báyìí aṣọ àwọn alàgbà Europe tí wọ́n máa ń àwọn lọ́yà náà máa ń wọ̀ wọ́n dáná bọ̀ wá lọ́rùn ní òkè sásọ wá o aṣọ àwọn alàgbà ṣọ́ọ̀ṣì ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́lọ́dà tó bá wà fọ́ọ̀sì láti wọ́sọ yẹn ní skul tí ò bá rọ́gbọ́n tí ò dá sí wọ́n kò nínú ọ̀rọ̀ dubai tí ó yan dànù ni bàbá rẹ̀ máa wá pé wọ́ délé sọ̀fẹ́ kọ́ máa kó ṣe graduation lẹ́ni ni ọmọ sì gbọ́ ọ̀rọ̀ nínú jàǹbá tí wọ́n ṣe fún wa nìyẹn àwa ní kún jẹ́ àlòjáàbò wọ́n ní jáàbò wọ́n ní àlè lò torí pé nàìjíríà ṣe ẹlẹ́sìn ẹ̀yin wá lọ lè gbé aṣọ àwọn afadá aṣọ àwọn bóun ni wọ́n ń pè aṣọ àwọn pásítọ̀ ní Europe ẹ̀ wá ràn fún wa ẹni káwọn ọmọ wa ká máa fi ṣe graduation kan tó máa wọ̀ ọ́ àwọn lọ́ọ̀yà náà wọ̀ àbí tà wọn ò ní rí yìí nì tiwa ni wọ́n máa ń rí nígbà táwa náà sùn ọlọ́nkọ́ta ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anábì ni máa tẹ̀sẹ̀ bá bí káwọn mi fọwọ́ mi nù bẹ́ẹ̀ bá kọ́ sí ìjọ kan òun náà ti ń dara wọn. ẹ rí aṣọ tó jẹ́ pé kì í sasọ ìjọsìn kẹfẹ́rí kan àmọ́ àwọn kẹfẹ́rí máa ń wọ̀ àmọ́ àwọn èèwọ̀ lọ́lẹ̀ ìjọsìn ṣẹ́ra sọ yìí ni ẹ̀sìn òde wa ká má wọ̀ aṣọ tó bá jẹ́ special fún ilé ìjọsìn wọn ni ká má ṣe kíni ni wọ́n ní ká má wọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ìjọ kan anabi wà ní ojú ogun kan tabuk mugira ọmọ ṣọ́ọ̀bà ó ní anabi fẹ́ sàlùwàlà òun lòun wá ń bomi sáà nábì lọ́wọ́ ó lòun wá wọ aṣọ júbátàn rùmíyà aṣọ àwọn rome àwọn rome roman aṣọ wọn nínú àwọn aṣọ wọn tí wọ́n máa ń wọ̀ lu wọn ilé òun wọ̀ tó ń fi ń bomi sáà nábì lọ́wọ́ ńjọ́ yẹn òun sì ń bomi sáà nábì lọ́wọ́ tá nábì fi parí àlùwàlà oníkọ́dà ń gbà mí ọwọ́ òun tó há òun tó ń yọ ọwọ́ jáde padà ànábì wo òun ànábì ọ̀sọ̀rọ̀ pé ah aṣọ rẹ̀ yìí mà dá ànábì ò pé ah aṣọ yìí èso aṣọ àwọn alárúbáwá aṣọ àwọn ìlú mi ni ó ní ànábì sì mọ̀ pé róòmù ni lásọ yẹn ti wá nínú ẹgbàá wa mi òjísàlá muhammad sallam ànábì ní àwọn ìlú kan bẹ tí wọ́n ń pè ní nàìjíríà wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ lérí pé tọ̀ ẹ̀yin ẹ̀yin ṣe mùsùlùmí àmọ́ ẹ máa jẹ mùdùnmùdùn islam níta ẹ̀ máa wá ṣe ni pé ẹ máa fún anjizia ẹ máa fi aṣọ four four thousand rẹ́sẹ̀ sí wa lọ́dọ̀ yín tá a máa há fún àwọn tí ò lásọ níbí wọ́n lọ́pọ̀lọpọ̀ aṣọ tí wọ́n kó ránṣẹ́ sànábì lọ́dọọdún yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ aṣọ àwọn tí ì ṣe mùsùlùmí ni àmọ́ kì í ṣaṣọ tí wọ́n wọ̀ lọ ilé ìjọsìn wọn ṣẹ́rípò ti kílẹ̀ báyìí tẹ́nìkan wa ní áà ẹ̀yẹn ni rí ẹ̀yẹn ni ọlọ́ ẹ̀ wá lọ lè wọ sáàtì àtúnṣe àwọn òyìnbó. A'udhu billah ẹ̀dẹ́kùn sí sáàtì àti tọ́rọ́sà sí wọ́n máa ń wọ̀ lọ ilé ìjọsìn nìkan àbí wọ́n yóò wọ̀ lọ ilé ìjọsìn kìí sásọ ilé ìjọsìn aṣọ wọn lọ́dọ̀ wọn wọn náà wàá wọ ọkọ̀ sí wọn tó bá ti bọ́ ara rẹ wọn ní kò sí wọ̀ ńbẹ̀ aliwọ̀sọ àwọn tí ì ṣe mùsùlùmí tí ìbá ti já sọ tí wọ́n wọ̀ lọ ilé ìjọsìn wọn ẹlẹ́ẹ̀kẹrin aláyẹ̀kúnà lè bá sọ nìsa ọ gbọ́dọ̀ wọ́sọ obìnrin anábìyẹ sẹ́pẹ̀lẹ̀ obìnrin tí ń bá ń wọ́sọ ọkùnrin àtọkùnrin tí ń bá ń wọ́sọ obìnrin tẹ̀bínbárẹ́ lómi tó bá wọṣọ ọkùnrin báyìí àwọn jàlábíà ń jọ sunday jàlábíà ọkùnrin mo ní ẹ̀sánú arábìnrin yìí mi máa dá mọ́tò dùn jòmí ẹ pààkì mọ́tò asọ́tọ̀ wọ́ndà àwọn jàlábíà lòkù àwọn ará Emirates àti Saudi àwọn ará Dubai tí wọ́n kó wá bí àwọn obìnrin wa wọ́n wá pọ̀ sọ́run anábì ní láàánà rasulullah anábì lóhun ti ṣẹ́bi lé alimutashabi ina mina rijali bin nisa gbogbo àwọn tọ́jọ́kùnrin tí wọ́n wá wọn sọ obìnrin wal mutashabbihati minan nisa'i birrijal àtàwọn obìnrin táwọn náà wọ́n sọ ọkùnrin ọkùnrin ò gbọ́dọ̀ fẹ́ràn ìyàwó rẹ̀ débi pé kó wá wọ síkẹ́ẹ̀tì àti blouse rẹ̀ kó wá ní wọ́n sọ lọ́ọ̀fù sí i wọ́n dán wo wọ́n dán wo òun náà sì gbọ́dọ̀ máa dé fìlà rẹ̀ kí wọ́n ní àfìlà ah, àbú ẹ̀jìn àfìlà ah, yẹn jẹ́ kí mi náà dé o kódà o bọ́bá dé fìlà ọkùnrin ẹ̀ṣẹ̀ ni o ẹ̀yin ní fìlà àtìyìn abẹ́ẹ̀ ni kálukú ló ní títí ẹ̀ bẹ́ẹ̀ má ti ń lò nǹkan opposite sex Allah subhanahu wa ta'ala ẹ anabi bínú sí ọ̀nà tó ọlọ́mọ ìmọ̀dí àwọn nínú àwọn tá anabi bínú sí ọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kọ́ra wọn ṣe léèwọ̀ obìnrin ọmọ àmì ọkùnrin kọ́ máa wọ bangu sọ́wọ́ bóyá oní rọ́bà ni àbóníke àbóníkàmí àbíkọ́ máa lo chain sọ́rùn obìnrin ló ní gbogbo ẹ̀ wọ́n wọ nǹkan obìnrin láyé ẹlẹ́ẹ̀karùn-ún aláyàkúnà libasun mutajawiza lil ka'bayn aṣọ tọkùnrin bá wọ ọkùnrin àti ṣòkòtò tó bá wọ kò gbọ́dọ̀ kọjá kókó ẹsẹ̀ rẹ̀ nínú ẹgbẹ̀ wa àdìsí kan anábì ní isratul mu'mini aṣọ tí olùgbàgbọ́ òdodo bá wọ ìlànà sí sàk Abu Dawud lọ́gbà àdìsí yẹn wa anábì ní ojúgun rẹ̀ ní òde o àti jalabiya àtàbáyá àtàgbádá àti alikimba ojúgun rẹ̀ ní òde fọkùnrin anábì sọ bẹ́ẹ̀ àdìsí wa wọ́n ní àìrí jìnnà àìrí abuké ọ̀kẹ́rẹ́ wọ́n máa ta pẹ̀sìn mọ́ ọ́ máa sọ fún ọkàn kọ́ńkéwù ni nígbà ẹ̀dá kò ń tẹ̀ ń wí ní ibo láti rí i torí táwọn ẹbí wa ti sọ ọ́ ti dẹ̀sìn. òdíṣẹ́lá muhammad sàṣẹ́lá tó wá sọ pé má asfala minal ka'bayni minal izari fafin nar gbogbo ẹni tí aṣọ tó bá wà bí ṣòkòtò rẹ̀ tó bá kọjá kókó ẹsẹ̀ rẹ̀ lọ́kùnrin ọlọ́run ọba ó jóná kó tó wà lìjánà àdísì wà ní Bukhari ẹlọ́lẹ̀ wò ẹ̀tẹ̀ gọ́gù àbí èyí tó yá náà nù àbí kálukọ́ tẹ̀ lọ́dọ̀ rẹ̀ àdísì five thousand seven hundred and eighty seven ànábì ní èyíkéyìí ọkùnrin ṣòkòtò àti jàlábíà rẹ̀ kò gbọ́dọ̀ kọjá àkókò ẹsẹ̀ rẹ̀ ẹni bá wá gbé tiẹ̀ dójúgun súnà ní ń ṣe ẹni tó bá sọ tiẹ̀ kalẹ̀ kó lójúgun súnà lòun náà ń ẹni tó bá gbé sí dédé dédé rọ dédé kókó ẹsẹ̀ yẹn dede, ẹ̀ dédé ẹ̀ gangan oye òun náà ti takò súnà bó bá ti sọ̀kalẹ̀ sí ìsàlẹ̀ kókó ẹsẹ̀ báyìí ọlọ́run sọ níbẹ̀ lóko lóbi jẹ́ pé làwọn afáàfin ní májèlé dé kókó ẹsẹ̀ yẹn torí kọ́mọ̀jẹ̀ pé tẹ́lọ̀ sí iná tó máa wá gbèsè lọ tó máa gbèsè lọ kúkú yóò wà láàrin ojúgun rẹ sí òkè kókó ẹsẹ̀ rẹ ẹ̀yọ́ màá yá àmì ṣe tẹ́lá dé sí báyìí. nítawọn àwọn alùsùn náà a máa ń takú lórí àdìsí ní tiwa ah, ní o lẹ́sùn mọ́ òpin àbúrò làwọn lè múra yamayama yìí nítọ̀ ọmọ ya ilé ayé yìí níwọ̀n bá ní ní èyí ó jóná lọ́hùn àwọn lọ lè kírun torí káwọn bá ṣe ni bí káwọn wà wọlé lọ lè kírun kí ló wá dé a máa dákẹ́ tí tá pé eléyìn ọkàn wá pé ah, ọ̀rọ̀ ṣòkòtò lọ́wọ́ ẹ má jà rò bẹ́ẹ̀ ọlọ́run ní lọ́rùn ibi tẹ́ ìfọkàn sí pé ń ti mú yín ibẹ̀ ní ti mú yín láyé fi fi nǹkan kan ṣe nínú àwọn ṣẹ̀ríà ọlọ́ ìwọ ọmú gan lọ́kọ̀ sọ fọkọ rẹ pé àbú ẹ̀ kanlẹ̀ ẹ̀ kanlẹ̀ ẹ̀ kanlẹ̀ ẹ̀ dàkú ẹ̀ ní dọmọ náà tèmi náà èsì pé lọ́mọ pé ahán ẹ̀yin náà ti dára wọn àbí sí kọ̀dá kéèyàn dára àwọn eléré àwọn tẹ́ ń tẹ̀lé àdìsí àlẹ́ Muhammad ọlọ́mọṣà tún gbogbo wa sí o ẹ̀yọ́ màá yá mi ní ẹ̀sìn Islam Umar burkhatov wọ́n ní àsìkò tí ọlọ́run fẹ́ gbẹ̀mí ẹ̀ sẹ́wọ̀n pé wọ́n gún ní nǹkan lérí irun wọ́n wá gbé lọlé dìgbàdìgbà nígbà tó dé ilé wá fi nǹkan rọrí wọ́n wa wọ́n sọ fún arákùnrin kan tí ń kọjá lọ nínú àwọn ọ̀dọ́ ó ní ìwọ arákùnrin yìí erifa sábàbàkà fa innahu atiqa wa wa ó ní ìwọ arákùnrin aṣọ ti kọjá abitọ yẹ kó wà ọya lọlé kọ́ọ̀tì ẹ̀ kọ́ sókè òun ni ó mú ọbẹ̀rù ọlọ́run tó bá ọlọ́run tó bá tẹ̀lé àdéhùn ànábì ọbẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun ni òní já sọ̀rọ̀ ọmọ àdọ̀tí tí ti ń gbálẹ̀ ìdọ̀tí ọmọ wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni òní jẹ́ kí e, etí rẹ̀ ó tètè gbó ọba ìyókù kalẹ̀ nígbà wọn ti wúru wúru wúru ee tí wọ́n lẹ̀ kò ní bá yókù kalẹ̀ wá ju yọ máa wọ́ lọ a máa ṣàdúrà fún náà ní kọ́lọ́n fọ̀dà má nítorí wọ́n fi bàyàn lérí ẹ̀ ní pé èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ànábì Muhammad sallam jọ kan ànábì bá àwọn sàhábà sọ̀rọ̀ ànábì ní sàrátàtùn àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ la yukallimuhumullah ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ níjọ́ àlìkìyàmù wala yuzakkihim ọlọ́run ọba òsì ní fọ̀ wọn mọ́ kò ní rẹkọmẹ́ndì wọn wala hum adhabun alim wọn jẹ tó le ẹ̀mẹ́ta lànà bí pariwo ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn sábà níta ni ànábì ní alimusibilu ẹni tí mo ń wọ sọ ńlẹ̀ lọ́kùnrin ẹlẹ́ẹ̀kejì imanan ẹni tí ó ṣeré fún yàn tí ó tún wá lóṣòtì tí ó máa wá ṣeré gun lérí oore ẹlẹ́ẹ̀kẹta alimufiku sàlátọ̀ bẹ̀rẹ̀ halifi káàdì ẹni tí ń tajà pẹ̀lú ìbúra rọ wàláhi tàláhi sọmọ bíi láì lẹsìn láì láha kọ́dà ó sojú ọlọ́run ìrọ́sìn ní sikini èrè báyìí la fẹ́ ta ọ̀yẹ́ ọ̀tá o wọ́n darí ẹ̀ láàmú kó o sì fèrè tiẹ̀ náà lé àmọ́ kọ́ ọmọ wa fi ọlọ́run bóra kó sojú ọlọ́run ẹ̀rù òsì bá ọ́ ibi báyà ó sojú ọlọ́run gbà tí mo rà á ní ten naira yẹn five naira ló ṣe rà àwọn àlùfáà ni gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ lọ́run èyí tá a fẹ́ lò ń bẹ̀ náà ni ẹni tí ń ṣe kí ni ẹni tí ń wọ́sọ kò tó ń lẹ̀ kọ́ sọ ní bẹ̀ ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa nínú mọ́jẹ̀mú aṣọ ọkùnrin allah yakuna israf allah yakuna israf aṣọ tọ́wọ̀ kọ́mọ jẹ́ aṣọ gbèsè kọ́mọ jẹ́ aṣọ kíni jama kọ́mọ jẹ́ aṣọ gbèsè kọ́mọ lọlẹ̀ máa lọlẹ̀ ra aṣọ tó fowó ṣòfò lélẹ́rí sẹ́rí israf ẹ̀sìn wọn ò fẹ́ kí èèyàn máa fowó ṣòfò sẹ́rí lágbájá ìka tó mọ̀ pé aṣọ tó rà yóò ti wọ́n jù àbí aṣọ yìí ó ti pọ̀ jù àkọ́kọ́ máa kí ni value ẹ̀ òun gan fún rẹ̀ ẹni tí ń gba fifteen thousand naira lóṣooṣù tó lè ra aṣọ ten thousand ṣe mọ̀ pé ayé kí n sí mọ́ ó ti ìjọba mùsùlùmí aṣọ tó wọ̀ ní oyè iná apànà ẹni tí ń gba fifty thousand tó lè lásọ twenty five thousand ní sẹ́wọ̀n pé wọn ò ṣe tí bùkátà bá kan tí bàbá aláǹdọ̀ bá ń lé káàkiri ẹ̀hẹ̀ iná apànà ti ń ṣe wọn ẹni tí ń gba hundred thousand tó wà lásọ fifteen thousand ah ah ó lè gbé seventy five tó kú yọmọ fi yanjú àbí yọmọ fi yanjú ayé sórí ìwọ náà lọ́wọ́ máa ti ń wọlé ló sì máa ti ń jáde bó bá ti wá ara sọ kọjá bùkátà òun ṣe ìsọ̀rọ̀ òun ṣòwò ló fóònù ni ọlọ́wọ́n bá ń sọ ní Koran ọ̀nàwọ̀lá tó sẹ́rí fún ẹ má nà náà pa innahu la yuhibbul musrifin òun ò nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá nà náà pa Suratul A'raf àyà tàtúwàn ọlọ́run ní wàlá àtùbàzírí tabuzira ẹ má nà náà pa ẹ má nà náà pa suratul Isra ayah twenty seven nínú májèmọ́ fọkùnrin tó fẹ́ wọ̀sán an la yakuna thawbal mufsidin wal mulihin an ta'atillah aṣọ àwọn tí wọ́n ń bayé jẹ́ tí wọ́n sì gbajúmọ̀ lè nípa àwọn ń bayé jẹ́ bí aṣọ àwọn tí wọ́n ń ta ọtí kọ́ ọmọ wa wọ fẹ́sìtì àwọn ọlọ́tí kan yọ ọtí sí àyàwó mùsùlùmí tọ́lọ́wọ́n bá rẹ wọn polówó ọjà ni ọ gbọ́dọ̀ wọṣọ àwọn tẹ́tẹ́ ọ gbọ́dọ̀ àwọn bọ́ọ̀lù bọ́ọ̀lù tẹ́tẹ́ ni gbogbo manu àti arsenal ni tẹ́tẹ́ ni ta ọ gbọ́dọ̀ wọn aṣọ àwọn bọ́ọ̀lù aṣọ àwọn báǹkì ọ first bank kìnnì kan access bank ọmọ agbè káàkiri ìbọ̀dá mi ṣiṣẹ́ ń ni pẹ̀lú yìí wọ́n ran ni gbogbo tọ́lọ̀ wọn gbogbo tí bá ń produce ń bẹ̀ lásọ ọjà wọn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ọlọ́run sọ ní bẹ̀ ọlọ́run ni wọ́ta àwọnú alẹ́lẹ́bìrì wọ́tẹ́kùwà ẹ máa pa ọkọ̀ lérí dáadáa àti bẹ̀rẹ̀ ọlọ́run ni wà láta àwọnú alẹ́lẹ́ ìsinmi wọlé òdùwà ẹ má sọpọ́tì àwọn èèyàn lérí ẹ̀ṣẹ̀ àti lérí ọ̀tẹ̀ suratul maida quran five verse two amma libasu rajuli ẹlẹ́ẹ̀kẹjọ alla takunu fihi alla takunu fihi suwaru zawatir ar-ruh aṣọ àti àbí gbogbo ntọ́lẹ́mìí bóyá bíi ẹranko àbí bíi ọmọ èèyàn ọkùnrin ni àbóbìnrin sórí tó bá ti wọ aṣọ tí ya fọ́tò sí wọ àtàlìjànú kan ti ń ọ bá wọlé wọ àtàlìjànú lẹ́jọ́ wọlé tó bá ń wọ̀ jáde wọ àtàlìjànú lẹ́jọ́ ń jáde tó bá wọ̀ kírun ò nírun Aisha wọn là njọ kan ànàbì ni màláìka ó dúró lójú ọ̀nà ànábì wọn ni wọlé ọlọ́run wọn ni wọlé ó ní nǹkan méjì ń bẹ nínú ilé yín bẹ̀ fọ́tò èèyàn wà ń àtajá ànábì ni ah! ànábì wa wọlé lóòótọ́ lọ́ba rí i pé ẹnìkan ló mú aṣọ kan wọlé tí fọ́tò èèyàn wà ń bẹ̀ nígbà ní kọ̀sájá ń bì nígbà wọn wọ gbogbo nílé adáwọn parí àrí pé ajá kan ti ṣe kíni ọmọ ajá kan ti sá wọ ilé màláìka ìwọ ibi tí bá wà àti ajá àdéhùn tó lẹ́sẹ̀ lẹ́yìn wọ́n ní kọ́dà bí yẹn bá ní ajá tí ń bá yẹn sùn lérí bẹ́ẹ̀dì tẹ́jọ́ ń sùn nínú pálọ̀ kan náà wọ́n ní tẹ́yìn bá ti jí láàárọ̀ wọ́n yọ dèdè òkè òdù nínú sẹ́ẹ̀rì rẹ̀ lẹ́ẹ̀mejì bó ṣe ní lọ́kì tó gbáǹdì báyìí tó jáde síta <laughs> mélòó wá ní sẹ́ẹ̀rì tó ṣe gan-an láyé rẹ̀ wọ́n wà náà kàwé pé ọ̀dájà kan wá láti London ọ̀dájà kan wá láti America bọ́pì eh? Lucky. Mm-hmm. kò ó nínú gbogbo orun rẹ ti lọ. ajá tán ní ká máa fi sílé lajá tó jẹ́ pé akọ̀lé fún níwájú ta bóyá àfi ń sọ àwọn olè àbí àfi ń dẹdẹ tàbá sì ti ń darí oko dẹ a máa fi sí ilé rẹ̀ àmọ́ kọ́ wá wọ bí yẹn ń sùn ẹ̀ṣẹ̀ ni nínú ẹ̀sìn wa wọ́n ní fọ́tò kọ́mọ́sì nínú bó ló ṣe máa gbé fọ́tò èèyàn káàkiri ọlọ́run sọ níbẹ̀ táwọn màláíkà sàn sì máa ń sá fún fọ́tò ó sì fẹ́ sàdúrà ọ̀fẹ́ kádùn àrẹ ọgbà wíwá ta ní fọ́tò ilé tó jẹ́ fọ́tò abẹ̀mí ni ò kárí kò àmọ́ fọ́tò àwọn kan míì tí ì sàbẹ̀mí ẹ̀sìn ọgbà láyè wallahu alam ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ islam ẹ̀ wá rí ìmúra ọkùnrin tí ọba wa kírun òhó rẹ̀ níta lásọ yìí àmọ́ òhó rẹ̀ lérí irun òun náà ni pé kó bo gbogbo ara rẹ̀ dé erékùn rẹ̀ kó sì dé ọwọ́ rẹ̀ ń bí tọkùnrin bá ti wọṣọ tó bá ti dá ọwọ́ rẹ̀ ń bí tó di ọwọ́ rẹ̀ ń bí níbi ìgúnpá ìwọ náà ń pè bí ìgbọ̀n bẹ́ẹ̀ ni tó sì dé tó sì kọjá erékùn rẹ̀ sísàlẹ̀ o lè fi kírun ní kábọ̀gà rẹ̀ o lè fi kírun pẹ̀lú májèmú kaṣọ wà lára rẹ̀ wọ́n wá pé àwọn ti ní ìdodo sí erékùn ni o alékírun pẹ̀lú singlet àbí àwọn aṣọ agbádá táwọn bàbá wọn fi ń kírun lásùbà kò ní sí nǹkan kan ní lẹ́gbẹ̀ẹ́ wọn bí yọ kàn yàn bá yọ yàn bá èjìká rẹ̀ ọmọ yọ ta anabi sàlá mi sọ fún wa pé wàllá anabi lẹ́ni kọ̀ọ̀kan yín la yusalli ahadukum fi thawbil wahidi ẹni kọ̀ọ̀kan yín mẹ́fà sọ̀kan tí wọn laysa ala atiqihi shay tí ò ní sọ̀kan kan léjì ká yín ẹ má fi kírun o tẹ́ ẹ bá fa sọ̀kan aṣọ táwọn máa ń lò gbà yẹn wọ́n kàn ro ni tí wọ́n ti ro tán aṣọ kan nìyẹn ìkejì wọ́n dà ara anabi ni ẹ má fa sọ̀kan kírun àfi ká sọ wà léjì ká yín bọ̀tọ̀ tó bá ti kọjá ìjìká sísàlẹ̀ báyìí èyàn lè fi kí irun káwálé àyàn náà fìlànà lé oró mú kéèyàn wá wọ fẹ́sìtì oní apá kọ́mọ alóhùn kírun a ní kí ló dé ó ní ebi òhó wa láti irúkún sí ìdodo ni a sọ fún pé irun lè yìí àdìsí wálé rí i pé ká bo ara wa tá a bá ń ṣe kí ni ọlọ́run ní kò sún sí náà fún ọlọ́run ní ẹwọ́ sọ yín tó bá lórí àná sẹ́yìn fẹ́sì lọ́wọ́ àbí singlet lọ́wọ́ lórí àná aláṣì ní kẹ́ ẹwọ́ sọ rẹ tó bá da wá kí nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mọṣẹ́ ìsànú wa. ẹlẹ́ẹ̀kẹsàn bẹ̀ ayé kúnà tó n'a aṣọ bá wọ̀ kọjá aṣọ mọ́ gbogbo ẹnìkan tẹ bá rí àyídà ń ṣe súnà o àbí kò ṣe súnà o oye ọjọ́ mùsùlùmí tọrọ ti yé ọgbọ́dọ̀ ti yé o táṣọ ọba ti mọ́ ń ṣẹlọ́n kìí ṣe pé ẹ̀sìn kọ́ máa ti ṣe kí ni ti ń ṣe yẹn ọlọ́run ní àyà fọ́ ọlọ́run ní jẹ́ ọmọ ọmọ tọ́lá bá ní aṣọ tí yìí bá ń ṣe ìbáàdà kan jẹ̀mọ́ bẹ́ẹ̀ ọba wa ti ń kọ́ kí ní ṣe ọwọ́ rìn lọ àwọn awọṣọ gbogbo àwọn aṣọ rẹ lẹ́yìn wá ń bá ń sì tẹ̀lé lẹ́yìn aṣọ wá ń bá ń sì tẹ̀lé lẹ́yìn ọwọ́ ń gbé ìjọba èlò lálò láyé ọlọ́run tí ó pọ̀ ọ́dà lọ sọ pé bá ti yá abáká pàtọ́ṣe aṣọ rẹ̀ jọ ma ṣe kí ni jọ ma ma òkú gan tí ń wọnú sàárè lọ́tà ń lè jù sínú sàárè tí ò ní padà wáyé ma ti ń lè jẹra kí ni wọ́n ní ká fi ṣe látàbà gbé lọ́jọ́ aṣọ tọ́dọ̀ tí àbí ìwà àlàyé wá rìn àlàyé ara ẹ̀sìn ni o tọ́lá bá ti ní àṣẹ kankan ara ẹ̀sìn ni o ẹja dáta àwọn ọkùnrin dóbà ẹnu ọba tá a sọ pẹ́lú ọjọ́ sáǹfààní fún wa tó amalibasul mara àádọ́dọ̀ àwọn ìyá wa ṣẹ̀ra wọn Allahu akbar almar'atu shaqiqatu rajul wallahi ẹnì kejì wa ni wọ́n láha karamatuha ọlọ́run pọ́n wọn léjà wa lọ nínú islam nínú àpọ́nlé tọ́lọ́run ṣe fún wọn satura awratiha káwọn ó bo gbogbo ara wọn láti irun eré obìnrin báyìí dé ìkànnì ẹsẹ̀ rẹ̀ fitina gbogbo ẹ̀ ọlọ́run ló dá síbẹ̀ ó sì mọ tó ń dá aláyà alámọ̀ni khalaqa wa huwa al-latiful khabir èyí máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run fi sàpọ́nlé fún wọn ni níta bá bò ní máa níyì níta bá sílẹ̀kì níyì mọ́tò tá à ń daṣọ́bò nínú yáàdì wa àti èyí tá à ń daṣọ́bò lẹ́yìn oṣù mẹ́fà èwo ní òfunfun èyí tó rùn pa ni bọ́ bá ti síra lẹ̀ wo obìnrin tí gbogbo òrùn òrùn yọ sí ọlá ó tún wọ̀ sí ọlá ọ máa ń sá ọlọ́run kún ọ ìwọ lọ́wọ́ sọ pé ọ̀pọ̀n ara rẹ̀ lé ọlọrun dá ọ̀gẹ̀dẹ̀ fún wa bó ló ṣe ó bò ọkùnrin ìṣìwọ̀rùn ìwọ̀rùn òkúta nínú ọ̀gẹ̀dẹ̀ rí ọlọrun dọ́sàn wíwẹ́ ní ìtì síbẹ̀ tába ti làbá yìí ẹbùkúta mẹ́ nítorí pé obìnrin tí bá ń bo ara ọba ọmọ rìgáàdì ara ọba kí àwọn ẹni eré náà wọ́n ma rí gáàdì àwọn ẹni burúkú wọ́n máa wá mar'a fitna azima anabi sallallahu kóbìnrin ọmọ sí òhò lẹ̀ wọ́n ní ìnira abẹ òun gangan fún rẹ̀ ní ọkọ̀ọ̀kọ̀ fèrè kó níbẹ̀rẹ̀ ayé àti gbẹ̀yìn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn òbí rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ tí wàhálà bá dé àwọn náà àbígbọ̀ bá dé tí wọ́n gbé ṣẹ́lẹ̀ ọ̀kadà tí wọ́n gbé lọ ta ni wọ́n máa lọ síbítù tí wọ́n máa lọ police station bàbá nan àti yahun wọ́n ní wàhálà náà yóò tún wá kó wàhálà sáwùjọ gbogbo àwọn tẹ́lẹ̀ láwùjọ ní balance mà tí wọ́n bá fi rí òhò anabi sọ sálàm anabi ní ma tàdá tó bá àdé fitina ta àdọ́rà alàrìjálè mi nàlẹ́sà anabi ní fitina tí àwọn ọkùnrin ó máa rí lára àwọn obìnrin kò sí fitina tó tó nínú àwọn fitina tí mo fẹ́ fi ilẹ̀ nígbà tí ń lọ yìí àwọn fìtínà tí ń filẹ̀ lẹ́yìn mi tí ó máa ṣẹlẹ̀ sálẹ̀ wúmọ̀ mi kò sí èyí tó tó yìí táwọn ọkùnrin ó máa rí nípasẹ̀ àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ táyé rẹ̀ da sámásọ̀ kan yòókù máa nísìn ọ̀pọ̀lọpọ̀ nípasẹ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ́mọ́ ó ti sì fẹ́ ó ti sì gbé látara àmúra ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí kóbìnrin ó kọ́ da sobora kó bo ara rẹ̀ tí bá ń jáde ọ̀ràn yẹn ni aṣọ méjì lóbìnrin ní malabisun dakhiliya wa malabisun kharijiya aṣọ tó máa wọ̀ nínú ilé tó máa fi dọ́kọ̀ rẹ lọ́rùn òun wà lọ́tọ̀ aṣọ tó máa wọ̀ tó bá fẹ́ jáde láti bo ẹ̀ṣọ́ ọkọ rẹ kẹlòmíràn má bàa máa rí nítorí pé nítọkọ rẹ rí lára rẹ tó fi fi ọ̀nà tẹlòmíràn bá ń rí ìfẹ́ rẹ yóò máa bọ́ sí ní ẹ̀mí ó sì ti wá wà nílé ọkọ àìmọye obìnrin tó wà nílé ọkọ lẹ́nu torí ìmúra ni wọ́n ti dẹni tí ń ṣàgbèrè torí jẹ́jẹ́ ni wọn jòkólẹ̀ òun lọ entice àwọn ọkùnrin táwọn ọkùnrin wà lọ lè bá wọn fowó tán ni o wọn fipò tán ni o wọn fún oníṣẹ́ ni o ó padà wá dẹni tí ń bímọ fọ́kọ rẹ̀ tí èyí sì sọmọ ọkọ ọkọ ti ọkọ kò sì rí ọmọ ìmúra nípa ìmúra ń dìtà mi rírí ọmọ àti rí ká fi especially àwọn ọmọbìnrin ká fi ṣeré wọ́n mi ní adọ́rọ́rì kásìfìlì mara lil'ajanib wọ́n ní kóbìnrin wọn máa ṣí òhó ara tiẹ̀ kọ́ máa sílẹ̀ fún àwọn ẹni tí ọ̀lẹ́tọ̀ sí láti rí wọ́n ní máa ń dá fìtínà sínú ẹ̀mí àwọn ọkùnrin tí ń bá ń rí òun ọmọ pé òun ti dá wàhálà alẹ́ lẹ́nu bóun ṣe jáde láàárọ̀ tó ń wọlé rànlẹ́ àmọ́ ẹyọ ọkùnrin mílẹ̀ mílẹ̀ ti bàjẹ́ tó bá sì délé yóò sì kórira ìyàwó ẹ̀ ẹ̀mí ẹlòmíì tó pé yóò sì bí fẹ̀ẹ́ sìnà sí lẹ́mìí kò sì má rí kò sì má bi tọ́gbà lọ yóò padà wá lọ ta ló kó bá jama ẹni tó wọ sọkásọ òun lọ sàkóbá rẹ ẹni tí wọ sọkásọ lóbìnrin àìmọye crime tí ó ti dálẹ̀ àìmọye fìtínà tí ó ti dálẹ̀ lójúmọ́ tí ò ní mà àwọn olùfà ni ọlọ́ọ̀ni bá yé dáa sọ alitumuhunna ẹ̀yin sọ̀hábà tẹ́ bá fẹ́ béèrè màtá ẹ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ àwọn ìyàwó ànábì fasaluhunna min wara'i hijab ẹ má wọlé o ẹ má lọ lè wò wọn o ẹ má béèrè lábẹ́ kọ́tìn dhalika atọ́hárù likulubikum wa kulubihin eléyìí ni ó jẹ́ kẹ́mi yẹn ọmọ àtẹ̀mí tiwọn náà níbi àrùn ṣìnà ọlọ́run wọ́n nu àwọn tani jẹ́mọ́ ń wọ́n nu àwọn tó lóore jù wá lọ tí wọ́n ní mánì jù face to face tí ò sí irú wọn lérí lẹ̀ gbogbo bẹ́ẹ̀ Quran 33, verse 53. three kóbìnrin ọmọ sí òhò lẹ yusabibu zina ní máa ń ṣokùnfà sínà fóun ní sì máa ń ṣokùnfà sínà fẹlómi wọn níbẹ̀ máa ń sin ṣe sínà kọ́dí jẹ́ àlẹ́ halak ìparun ti dé jẹ́ alifakar òsì ti dé jẹ́ alimarot àárẹ̀ ti dé jẹ́ alihẹ́sì ìtìjú ti dé jẹ́ alikọ́tìl ọ̀pọ̀sibù kọ́ pààyàn nítorí ẹ̀ bọ́ọ̀ bá pa ọmọ tó sẹ́yìn fún ó sì pọ̀ ọmọ nú ẹ̀ wọ́n ní crime tí yín máa ń tẹ̀lé sí náà crime tó pọ̀ lẹ́yìn náà ọmọ ò mix mara wọn ẹlòmíín bẹ́ẹ̀ ń sìn lọ́jọ́ pé látara sí náà sí ó ti lọ́ máa ń tà ẹnìkan ó lè sáàfù lúlú kan ó lè sáàfù arábìnrin kan ti ń tàn jẹ́ fún wọn ó sì bá aláṣepọ̀ lẹ́yìn bíi twenty years iṣẹ́ wa gbé lọ́lú yẹn ó wá arábìnrin yẹn arábìnrin wa mú ọmọ kan lẹ́yìn ah ọlọ́mọdé àṣírí ibùdó bẹ́ẹ̀ jẹ́ ma ọmọ yẹn ti wọ twenty years arábìnrin wọn sọ fún arákùnrin yẹn pé ẹ máa kújọ mẹ́ta ọmọ tí tó gún ọdún tòun níbẹ̀ ni ó ní sẹ́mọ́ ọmọ yẹn arákùnrin lọ́wọ́ ọmọ ó ní ọmọ yín òun náà lọ́mọ yẹn oorun táwọn sùn jọ ọmọ náà arákùnrin sáfíìsì tó lọ́wọ́ àmì sáfíìsì tó bá lọ ìlú tó lọ ó ní tí òun fi parí sáfíìsì yẹn nígbà tó ń ya wèrè ó lóun wá rò pé bọ́yọ̀ ọmọ kan tí ó soríire jù ní àwọn ọmọ àwọn náà kí lóun mọ̀ tọ́lọ̀ ní fún nínú plan kò wá lè sọ fọ́kọ pé òun kò ní ọmọ ìyàwó lè sọ òun náà láyà kó lè bá wọn pé wọ́n béèrè pé ni mo ní jíǹbọ̀ látogún ọdún ṣẹ́ni tó bá ní conscience ṣó sinmi má lérí yẹn wọ́n ní ìmúra máa ń fa arábìnrin yẹn náà yamayama kan báyìí ni wọ́n múra ń jọ tí wọ́n fi fi lọ́ọ́ kú lọ sí kínní lọ. wọ́n gba ìyàwó rẹ̀ láàyè kó máa wọ jíǹsì máa wọ ṣòkòtò káàkiri o kó máa wọ skẹ́ẹ̀tì kó máa lo jàlbáàbù. ọlọ́ni wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila Quran seventeen ayat thirty two ọlọ́ni ẹ má súnmọ́ ẹ má súnmọ́ azina nítorí pé ìbàjẹ́ ni ọ̀nà burúkú sí nínú tí máa ń fa sìnájú láwùjọ wa àwọn obìnrin ti ń ṣe rálẹ̀ àdáwò ni pé ìjọba ọmọ wa da àwọn obìnrin tí wọ́n ń bora wọ́n máa da wọn láàmú wọ́n ní òṣìṣẹ́ wọ́n ní kò lè ṣe sáfíìsì wọ́n ní wà yẹn ò lè kọjá wàá fa àwọn tí wọ́n pátá tí wọ́n skẹ́ẹ̀tì tí wọ́n short skirt wọ́n fa àwọn lẹ̀ àwọn máa ríṣẹ́ wọ́n máa ṣe gbogbo nǹkan ẹ wá fi àwọn eléré rí lẹ̀ ẹ wá ń kó àwọn eléré bú síbíṣẹ́ ẹ wá nílùú tó ọ̀pọ̀lọpọ̀ sẹ́kítírà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn dáre sílẹ̀ obìnrin ni wọ́n fi ń ṣe executive ṣé ọ̀sọ́kùnrin lẹ̀ ń jẹ̀mọ́ torí wọ́n fẹ́ fọ obìnrin yẹn tajà ni yóò máa mú àwọn kọ́sítọ́mà wa fún wa ẹ máa fọmọ ọlọ́mọ tajà àwọn báńkì kárì wàhálà rẹ̀ ń sìn bá wọn náà ọlọ́mọṣẹ́ ìsànù wa wọ́n ní kóbìnrin ọmọ rìn ní òhò yusabibu masajid yìí máa ń ṣokùnfà kí àlìjànú kọ́ máa fẹ́ àwọn ọmọ tẹ̀lé tí wọ́n wọ̀ kú ọ káàkiri ọkọ̀ tẹ́lómi ní yọ́fẹ́ tó dẹ́sùn kan ọkọ̀ tẹ́lómi ní ti ń fẹ́ ní àwọn àlìjàmú sórí àwọn àlìjàmú àwọn àlìjàmú tí wọ́n bá rí òhò ọkùnrin ní máa ń wù wọn àwọn tó dóbìnrin nù wọn tí wọ́n bá rí òhò obìnrin àwọn tọ́jọ́ ní máa ń wù wọn lànàbì tó sọ fún wa pé a máa ń bọ́ òhò lẹ̀ nínú tọ́lẹ̀tì ànàbì wa ní tẹ́ bá fẹ́ wọnú tọ́lẹ̀tì ẹ máa ní bisimilá níbi aburú alìjánu alùkùbù àwọn alìjánu ọkùnrin wọlé kaba ìlú àtàwọn alìjánu obìnrin. nígbà bá ti sí òwò lẹ́ńtọ́lẹ́sì tó o ṣe àṣìkárò ìwọ nìkan kọ́ ń wẹ̀ ìwọ nìkan kọ́ ń wẹ̀ ọmọ pé ilé àwọn alìjánu tí wọ́n bá dákọ̀ bólà bí wọ́n dalẹ̀ sí tí wọ́n dákọ̀ itẹ́ òkú tí wọ́n dákọ̀ inú òkùnkùn ọmọ pé tọ́lẹ̀tì ni wọ́n fi ń ṣìkẹrin rẹ̀ ọjà tọ́lẹ̀tì wà mẹ́ ibẹ̀ làwọn ń gbé bọ́ bá ti wá sí àsìkárù yẹn bísímìlá wọn fò jáde aláhùnmá inni a'udhu bika minal khubuthi wal khaba'ith níta fẹ́ mọ́ bẹ̀ ni pé àlìjánu máa ń pọ̀ sí gbogbo obìnrin tí máa ń ṣe kíni tí máa ń si ara lẹ̀ lànà fi mọ̀ pé a sàṣẹ ara lẹ̀ ká tó wẹ̀ ẹ̀ kásáde ọlọ́run kí wọ́n sákò ní tọ́lẹ̀tì fún wa ìmọ̀ múra ń hòhò obìnrin kọ́ máa lo jalibab ìyín máa sokùnfà kọlọmọsẹ ìsànú wa mọjà àwọn ọmọ wa mọjà wọn ṣàgbákò bẹ́ẹ̀ wọ́n kó àwọn ọkùnrin kan lásìkò kan wọ́n ní wọ́n rí ipò àwọn obìnrin kan àwọn ọkùnrin wa ní ẹ̀dákun ẹ ẹ àwa nìkan kẹ́kọ̀ọ́ àwọn ọmọ yẹn náà ẹ àwọn lẹ́kọ̀ọ́kọ́ bá wí àwọn ni wọ́n kọ́ rí ipò àwọn káwọn tó ṣe kíni káwọn tó rí ipò wọn ìmúra yóò dáa lápútẹ́ ń bí oyé àwọn ọlọ́kadà wọ́n ti tú pure water lérí obìnrin tó wà lérí ọ̀kadà wọ́n sì tún pure water sí ní fúrọ́ rẹ̀ kọ́ máa labí kó sì máa jáde kó sì máa fìdí rẹ̀ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà lára là ń kàwé táwọn ọmọ wa ń kàwé tí wọ́n ń kàkàkùkà yín tọ́pọ̀lọpọ̀ wọn wà múra tí ó lóun fẹ́ dèbò eré eré mélòó wà lọ́dọ̀ àwọn èbó jẹ̀mọ́ àwọn tó pé tí wọ́n ti ta pátápátá ẹ̀rí mọ́tò fàyídà àwọn lárúbáwá gan sì wọ́n pariwo wọ́n làwọn ọmọ àwọn ń sìn ọ̀pọ̀lọpọ̀ wọn wọn fẹ́ lo jàlùbáàbù mọ́ wọ́n làwọn fẹ́ dèbò mi ò lo jàlùbáàbù nínú Saudi Arabia tó bá sì travel lọ London yóò sì lọ lè wọ jọ́mbà yóò sì wọ trọ́sà tó bá sì bọ́ padà sínú Saudi Arabia yóò sì tún wọ jàlùbáàbù yẹn ṣẹlẹ̀ pé aburú ti dé nígbà tí atẹ́gùn ń gbólógì lọ́wọ́ ẹ̀ oníyẹ̀ kọjá wọn ọ̀yà tètè múra kọ́lọ̀ ń sànú wa nínú ẹ̀ wọ́n ní kómìnà ọmọ arìnrìn òhùn kọ́mọ́ lo jàlùbáàbù wọ́n ní yusabibu gádàbà rahman ọlọ́run ò ní fẹ́ràn rẹ̀ mọ́ yóò wà fi ẹni tọ́lọ̀ ọba tí wàá fẹ́ràn ìgbé ní òfìsí yóò padà fi sínú náà ni mi sin min ali nar àwọn ará méjì kan ń ọmọ náà ni wọ́n o arahuma àmì mi wọn sì ń bọ̀ ayé káwọn ká àwọn àjọ kan mú ìrù màálù fi ná àwọn èèyàn láṣẹ lẹ́yìn náà yẹ̀dìrìbù náà bí hànà wà ní sáàhùn káàsì yàtọ̀ àárí yàtọ̀ múmi ìlàtọ̀ má ìlàtọ̀ anábì láwọn obìnrin kan náà tó ń bọ̀ ọmọ náà làwọn náà wọ́n wọ̀sọ̀ wọ́n àárí yàtọ̀ àmọ́ bígbà tí wọ́n wà wọ́n wò náà múmi ìlàtọ̀ àwọn tá a wí múmi ìlàtọ̀ kò sẹ́nìkan tí wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ àfikún tuntun wò wọ́n àmàlà rẹ̀ má ìlà òun náà ìrìn rẹ̀ tí ń rìn ní yọ́ máa rìn nírìn pé òun wà mẹ́ ẹ wo gbogbo gbòòrò lẹ́nu ìjọba ẹ lè pa àwọn èèyàn sọ ìwọ̀sùn mọ́ lásìkò òtútù yóò sì tún wọ nẹ́ẹ̀tì lásìkò òtútù ọlọmọsẹ ìsànù ọmọdé alọmọ ń bẹ o anabi kọnfàmù kọ ọmọ abo ni wọn jẹma ọmọ aná ẹni tí ń bá ń sin òhò lẹ tí ọwọ jàlibáàbù anabi ló pè lọmọ aná òhò pé ọwọ ná àdúrà anabi ọsọ pé ọmọ rìn ní kẹdìlì ife kọ̀ kò ní wọ kankan anabi ní káàsì ya ti yọ wọ sùn áàrì ya àmọ́ bígbà tí ò wọ aṣọ náà ni bóyá aṣọ yẹn fẹ́lẹ́fẹ́lẹ́ àbá àárín yí gbogbo ara rẹ̀ ń àbí aṣọ yẹn ọ̀hámálà ọlọ́musa ẹ̀sọ́ ní bẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa obìnrin ọlọ́run wa pàṣẹ kọ́ máa lo jàlùbáàbù jàlùbáàbù yìí tó bá fẹ́ jáde yóò wá gbé bọ eré rẹ̀ sáwùbùn aṣọ kan jàlùbáàbù wá ṣe ohun tí ó fẹ́ àti obìnrin máa ń gbé wọ̀ fọ́ọ̀kọ̀ tẹ̀yàbíà lérí aṣọ yìí tọ́wọ́ tọ́jẹ́ ẹ̀ṣọ́ tí fi ń dọ́kọ rẹ̀ lọ́rùn nínú ilé aṣọ tóbìnrin bá wọ̀ nínú ilé kò lè wọ̀ jáde tó bá ṣe wọ̀ jáde yóò gbé jàlìbáàbù lé jàlìbáàbù ló ní yúnífọ́ọ̀mù tóbìnrin bá ń jáde òun náà lẹ́ẹ̀dí táwọn obìnrin alùsùn náà máa ń wọ̀ tí wọ́n gbé bọ̀rí tí ó sì gẹ̀rẹ̀jẹ̀ ànímọ̀ bó ṣe tó ànímọ̀ bó ṣe mọ̀ yóò bo gbogbo fìtínà rẹ̀ kò sóbìnrin tí ò ní fìtínà la jàmá mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì travel láti láti nàìjíríà tí ó sì lọ London nítorí pé ó rí ọmọ kan nínú íńtánẹ́ẹ̀tì yóò ná more than one million naira yóò sì rí jàmá mùsùlùmí aṣọ yìí yóò gbé wọ ọrùn ni ṣé wàá aṣọ yìí wá ní ó ní àwọn májẹ̀mú nítorí pé kò lè jáde láì wọ̀ ọ́ obìnrin tí ó bá do jàlùbáàbù tó bá jáde lọ́dọ̀ ọlọ́run ọwọ́ sọ àbí àmàlígbà tí ó wọṣọ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn àlùfáà wọ́n máa ń ṣàtakò wa lérí jẹ̀lìbáàbù wípé èyí táwọn ìyá wa ń lò yẹn náà òun náà jẹ̀lìbáàbù ni wọ́n lè wò láwọn ìyá yín lò ṣé yìí fẹ́lẹ́fẹ́lẹ́ tí máa ń bọ́lẹ̀ tí wọ́n máa ń tún mú jẹ̀lìbáàbù ànábì wọn ètò mú bọ́ bẹ̀rẹ̀ wọ́n jọ bẹ̀rẹ̀ ni bó dìde wọ́n jọ dìde ni umu àtìyà oníjọ́ kan wọ́n ń lọ yìí dì anábì ní gbogbo àwọn obìnrin tó wà nínú ilé gbogbo wọn kan jáde bóde o gbogbo àwọn obìnrin tó wà nínú ilé kan jáde bóde wọ́n wá ní ọkọ arábìnrin kan nínú ilé kò rí jàlè báàbù tí ó wọ̀ kan náà àwọn ọmọ àyà rẹ̀ obìnrin tí ń lọ yìí dì yẹn ní kó padà sílé ètò ìrà ha ní ọkùtà ha ní jàlìbáàbì ha ẹni kó wá ya lọ́kàn nínú àwọn jàlìbáàbù rẹ̀ kóun náà lè gbélé aṣọ tó wọ̀ kò lè jáde á lè kéwù nítorí pé jàlìbáàbù yẹn tí yẹn bá wọ àǹkárá àbọ̀wọ̀ skirt and blouse àbọ̀wọ̀ aṣọ mìíràn àwọn aṣọ obìnrin ìró àti bùbá kò lè jáde bẹ́ẹ̀ ní Islam ó dìgbà tó bá gbé jàlùbáàbù yìí jàlùbáàbù yẹn òun ni ó bo àwọn ọ̀nà tí wọ́n ń ṣe sára àǹkárá yẹn àti skẹ́ẹ̀tì tí wọ́n rán tó fáyìn tó jẹ́ pé máa ń dán ọlọ́run yẹn bó ṣe yọ̀ díṣẹ́ ọ̀nà léèmọ̀ gbọ́dọ̀ yọ̀ ń ta bẹ́ẹ̀. ọlọ́run wá pàṣẹ wá rán jìbìrì yẹn ipe ọ̀rọ̀ àwọn obìnrin lérí aṣọ wíwọ̀ tí wọ́n bá ń jáde kì í ṣe ẹ̀fẹ̀ kì í sì ṣe nǹkan kékeré Jibril wà lọ sọ fún anabi pé àáyà yìí kọ́ka fáwọn sàhábà rẹ̀ ó wà nínú alukur'an Quran thirty three verse fifty nine ọlọ́mọba ní ya ayyuhan nabi wa nabi kulle azwajika lọ́ọ́ lè sọ fún àwọn ìyàwó rẹ̀ nulẹ̀ wa banatika àtàwọn ọmọ rẹ̀ alibaligat tí wọ́n ti balaga wa nisa'il mu'minin àtàwọn ìyàwó olùgbàgbọ́ òdodo ìyàwó yín aláàjì ìyàwó yín ìyàwó yín ìyàwó yín ìyàwó yín ìyàwó yín brọ́dà abẹ́ ìṣẹ́ olùgbàgbọ́ òdodo ìyàwó yín brọ́dà ìyàwó tí náà lọ ìyàwó tèmi ìyàwó táwọn nisa'il mu'minin tọ́lọ́wọ̀n dáadó lọ́dà náà ó ní wa nisa'il mu'minin àtàwọn ìyàwó olùgbàgbọ́ òdodo yùdìní náà aléhìnnà kí wọ́n máa gbé bọ́rí ní jàlá àbí ibi hinna jàlìbáàbù wọn sẹ́yìn bọ́ọ̀ bá gbọ́ lárúbáwá ọ̀gbọ́n mi jàlá àbí ibi hin jàlìbáàbù sáfà kan lè dà yín ìrú mọ́láyé àfi ká sọ fún pé kó lè tún kéwúgé yùdìní náà kí wọ́n gbé bọ́rí alẹ́ hinna láti rí wọn mi jàlá àbí ibi hinna jàlìbáàbù nìkan máa wọ̀ dáálíkà àdìná àyùn rọ fún náà a fẹ́ dá wọn mọ̀ láàrin àwọn obìnrin tó kù ọ̀lá yorùbá yìí ọlọ́run ní aburú ò ní kàn wọ́n láyé aburú ò sì ní kàn wọ́n lọ́rùn rẹ́pìn ní abáburú ni àbí aburú ni kí àdìjànà ọkọlù yẹn látara òhò sí sílẹ̀ aburú ni káwọn ọmọ àtàwọn máa léèyàn ká wọ́n fàkadà lé e láti jọ́sàn agége wọ́n sì lè e dé làǹbẹ̀mí àbíbúláwà wọ́n lè e dájú wọn látara pé kí náà sọ yìí ẹ mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ́tò tó jẹ́ pé ọ̀tọ̀ níbi tí ń lọ ń lọ bí iṣẹ́ ni obìnrin lórí ń sì ń lé ọ̀kadà lọ títí tó fi délùú tí tó ní tọ̀hún náà ọ̀rọ̀ bàbá ni jàmá mùsùlùmí bọ̀tọ́ ó lè wá ó lè wá wọ jàlùbáàbù rẹ̀ kí lè rí lára ẹ̀ tó ń fà mọ́ra ń sì gbogbo ẹ̀ ń dà lọ girigiri yìí ọmọ lọ́tẹ̀ rẹ̀ ọ̀kájú láyé ni ìwọ́n mọ́ bá jẹ́ náà mọ́ lọ́tẹ̀ ọlọ́run ọba ní ọwọ́ aburú ní kàwọn fàlàyé uzeyin ọwọ́ aburú òní kan wọn o wa kana Allahu gafura rahima èmi ọlọ́run ọba aláforíjì ni mi ń ṣàforíjì fún yín sì kẹ́yìn lérí kíni lérí àwọn ìtẹ̀sí síwájú ẹ̀yìn ìyàwó ẹ dákun áyà yìí bí mo ṣe kà yìí ànábì kábẹ́ fáwọn sàhábà àwọn sàhábà wa lọlé wọ́n lè sọ fún àwọn ìyàwó wọn àwọn ìyàwó wọn wá ní ọlọ́run sọ fáwa ọ̀ràn tiwa lókè sámà pé aṣọ yìí ní ká máa wọ̀ àní jáde ńlé àfitẹ́bára sọ náà wálé fún wa ọlọ́mọṣẹ́ sàwọn ìyàwó tiwa náà bẹ́ẹ̀ obìnrin gbọ́rọ̀ àmọ́kọ́lọ́ ni wọ́n gbọ́lẹ̀ yìí kọ́lọ̀n jí wọ́n gbọ́n torí pé oore ayé ń bẹ́ẹ̀ fún wa torí bó àtijọ́ àlìkìyà kò sóbìnrin tí èfẹ́ kan mọ̀ pé òun fain kò sóbìnrin tí èfẹ́ kan mọ̀ pé òun da kò sóbìnrin tí èfẹ́ kan mọ̀ pé òun náà wà ń kò sóbìnrin tí èfẹ́ kan mọ̀ pé òun smart ní àmọ́ gbogbo dáadáa yìí gbogbo ẹwà yìí smart ní wọ́n gbé náà rẹ̀ smartness náà ni ìmọ̀ọ́sẹ̀ ìbọ̀sọ̀ gbogbo smartness yìí jẹ́mọ́ mùsùlùmí níbo ni wọ́n ní kọ́ ti máa ṣe níbo ni wọ́n ti ní kọ́ mímọ́ sí níbo jẹ́mọ́ nínú lè

ǹjẹ́ obìnrin lè ṣojú àtọwọ́lẹ̀ ṣé kọ́ dáàbò àtọjú àti gbogbo ẹ̀ àwọn afá kan sí méjì ń bẹ àwọn kan ní jàlùbáàbù yẹn ó ti kó ojú náà papọ̀ àwọn afá kan ní ojú àti ọwọ́ àtẹlẹwọ́ báyìí ìgbàláyé wà fóbìnrin kọyọ ọlẹ àmọ́ kó bò lọ́lọ́ládù gbogbo àwọn afá ni wọ́n panu pọ̀ lérí pé kóbìnrin ó bójú lọ́lọ́ládù nídìí bẹ́ẹ̀ ẹ̀sìn ni tọ́wálátọ̀dọ̀ ọlọ́run ọba wa sẹ́rí ẹsẹ̀ náà wọ́n ní ààbò yàwá umu salama wọ́n ní rẹ̀ lẹ́ẹ̀kan lọ sọ pé gbogbo ẹni tí aṣọ rẹ̀ bá kọjá kókó ẹsẹ̀ yọ wọ̀ náà àwa ń kọ́ ànábì lẹ́yìn ò ń bẹ̀ o ẹ̀yin tí <laughs> iṣẹ́ ni o ẹ̀yin ń bẹ̀ wa àwọn náà máa ń wọ̀ àmọ́ tá a bá wọ̀ tán gìgìrísẹ̀ wa máa ń sílẹ̀ ànábì ní a ìdá ń tàn dáàmú hùn bí ma ń sílẹ̀ fayọ̀rẹ̀ kí iná òsèrà à á ẹfi dèdè ọwọ́ báyìí ti kún aṣọ yín kí títí ọmọ sí kíní kí gègìrì sẹ́yìn kọ́ mọ̀ máa yọ ọ́ lẹ̀ nítorí pé gègìrì sẹ́yìn obìnrin lọ́yẹ fìtínà lọ́fà tí aṣọ alùsùnà fi máa ń balẹ̀ dẹ́ẹ́dẹ́ wọ́n tó sọ fún anábì wọn ni tọ́ba kanlẹ̀ tó tó ń gbà mí ọkàn ọmọ lè kó ẹ̀gbìn anábì ní ẹfílẹ̀ wọ́n bá ti kọjá níbi yẹ̀pẹ̀ tó gbẹ ọlọ́run fi yẹ̀pẹ̀ tó gbẹ ni yóò fi mọ́ yóò sì gbànú ẹ̀ àdánwò tí yóò dálẹ̀ tí kìkìrì sì bá yọ̀ọ́ ta kò ní ayé lè dàrú nítorí ẹ̀ wàhálà lè dé nítorí ẹ̀ nídìí bẹ́ẹ̀ sẹ́rí ẹ̀yin obìnrin ẹ̀já fi fáàrí ilẹ̀ sálìjánná ẹ̀já fi fáàrí ilẹ̀ sálìjánná fáàrí ni ọ̀jẹ́lómi ò lè wọ́ sọ́ndẹ̀sí pé ah, mo láti wá mọ́ wọlé yìí ọlọ́run ọba rẹ̀ ní tó ń fẹ́nu yúnífọ́ọ̀mù ọlọ́run ni bí yẹn bá ń ṣiṣẹ́ ọlọ́pàá tí ọba wọ yúnífọ́ọ̀mù ẹ̀yọ́ máa yá mi ẹ mọ̀ pé wọ́n lè kó ọmọ sukùl tí ọba wọ yúnífọ́ọ̀mù wọ́n lè wálé bóbìnrin ọba lọ jàlùbáàbù jáde obìnrin tí ọba wọ jàlùbáàbù jáde ọlọ́run yọ ọkọ nínú àwọn obìnrin dáadáa nítorí yóò ti kọ̀ sọ́lọ̀ ńlẹ̀ ẹni nínú àwọn májẹ̀mú rẹ̀ aṣọ yẹn náà onímọ̀jẹ̀mú tó láwọn míì náà ń lò tí wọ́n ń sì lò ẹ̀yin tẹ́ ń lo jàlíbáàbù tẹ́ ń lò lòkulò tẹ́ rò pé ẹ̀ ń sin lọ́hùn tẹ́ sì sìn mọ̀jẹ̀mú alákọ̀ọ́kọ́ nù kó bo gbogbo ara ẹlẹ́ẹ̀kejì kọ́ má jẹ́ pé jàlíbáàbù yẹn gan fún rẹ̀ design nítorí ẹ̀ṣọ́ gan lẹ́fẹ́ fi bò ẹ tún wá fóun gangan ránṣọ ẹ tún fẹ̀sọ́ rán jàlíbáàbù wala yubdina zinatahunna àyà tí yín nù ẹ má fẹ̀sọ́ hàn jàlíbáàbù yín òfin ẹlẹ́ẹ̀kẹta yóò thick yóò nípa kò ní transparent tá a bá ti ń rí ó mọ̀ mí ọlọ́run ń lo jàlùbá ẹ máa wá rí aṣọ pínpín tó máa ń wọ̀ sí ìsàlẹ̀ yẹn sinmi tí máa ń wọ̀ ní àbí aṣọ wọn sàlẹ̀ aṣọ wọn náà máa tán wọ̀ síbi ọjà yìí ẹ̀hìn ẹ wà á rí i pé ẹ máa rí tírèsì okùn yẹn lábẹ́ jàlùbáàbù fìtínà ńlá lélẹ́yìí jàmáà mùsùlùmí kódà jàlùbáàbù gbọ́dọ̀ thick tí ò ní transparent ẹlẹ́ẹ̀kẹrin nínú májèmú òun náà ni pé ó gbọ́dọ̀ fẹ̀ kò ha tó bá ti há gbogbo bọ́lọ̀ ti dáhùn náà ní ògbé jáde ọ ló náà ni ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé jàlùbáàbù tá a wí kò gbọdọ̀ sí pẹ̀fúmù ń bẹ̀ ànábìlẹ̀ yìí kéye obìnrin tó bá tẹ pẹ̀fúmù sára jáde lèyẹ́ jì dùmírí ìhà káwọn ilé máa gbóòórùn ààrẹ fàyà zaniya ànábìlẹ̀ alágbèrè yẹn alágbèrè ni alágbèrè nítorí pé ń lọ lásán gan wọ́n wò ámbẹ̀lẹ̀ tàti tó wá fi pàfúmù sá pàfúmù náà máa invite àwọn ọkùnrin kọ́lẹ̀ ní jọ́mọ̀ pín lọ òun náà gbọ́n yóò wò àmọ́ obìnrin lè lo pẹ̀fúmù nínú yàrá ọ̀pọ̀lọpọ̀ wọn wá ní èmi ló ní pẹ̀fúmù nínú yàrá nu wa ẹ béèrè lọ́wọ́ wọn èmi ló ní tọ́ ta sánsán kọ́kọ́ rẹ̀ ó tó dé tí ó mọ̀ pé a bí gbòòrò ọba dẹrùn inú ilé dáa ṣe é pé ìgboro ti dàrú àbẹ́mọ̀ pé ìgboro ti dàrú eré tó bá wá sábà láti ìgboro pé gbọ́ wa kọfẹsẹ̀ kó ráìsì ní pálọ̀ nígbà tí ó wọ yàrá yẹpẹ níbí yẹpẹ níbí gbà tí tírélà kó yẹpẹ bẹ gbọ́wọ́ tọ́lẹ̀ ti báyà áá pápásì ti lọ bilẹ̀ bí ẹni bẹ́ẹ̀ wọn fọlọ́ọ̀sì wọn fọ́ irú obìnrin yẹn sọ obìnrin dáadáa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa tọ́ ayé jẹ́ máa mùsùlùmí nínú táwọn àlùfáà wa tí wọ́n kà fún wa ipe obìnrin kò gbọ́dọ̀ fi pàfúmù sí jalibabu ẹ̀ anabi ah, lóbìnrin tó bá fi pàfún sí jalibabu ẹ̀ kọ́mọ̀ wà mọ́sálásí wà bá wa kẹrùn bí o anabi sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹfà allah yusubiha libaasa rajuli kọ́mọ̀ jọ aṣọ àwọn ọkùnrin láti sọ yẹn síwájú lẹ́ẹ̀kan jalabi àwọn ọkùnrin kóbìnrin wa ní lòun máa wọ̀ ẹni bá ń wọ̀ yín sẹ́lọ̀ ni o anabi ní la'ana rasul sallallahu arrajula yalbasuhu yalbasu lubsatal mar'a anabi sẹ́bílẹ̀ ọkùnrin astafurla anabi sẹ́bílẹ̀ obìnrin tí ń wọṣọ ọkùnrin anabi sẹ́bílẹ̀ ọkùnrin tí ń wọṣọ obìnrin wal mar'ata talbasu lubsatal rajul àti obìnrin tí ń wọṣọ ọkùnrin gbogbo àwọn táwọn jàlábí àyẹ̀ ẹ̀ máa pè wọ́n sí kọ̀ọ̀rọ̀ kẹ́ máa ṣe wáàsí fún wọn ìbínú ọlọ́run bá lánàá nígbà ẹ̀ lásọ tí yín tẹ́ wá nípa ọkùnrin lókùn tẹ́ máa ṣe kí ni tẹ́ máa wọ̀ èmi ò tún ní fitted lòún wá àwọn alásàlátù yẹn náà lọ́pọ̀ jù náà ẹ̀ lè rí ẹni tọrọ yìí kọ́ máa ṣe ẹ máa pàdé wọn jọ sunday lọ ní ọlọ́mọ àfọ̀nàmọ́ wọn kọ́mọ̀jẹ̀ wọn bá bẹ́ẹ̀ kú ẹni wọ́n ṣépè lé tí wọ́n lóun lè ṣàdúrà ṣàdúrà rẹ̀ ó gbàjọ́ wọn là nábì ṣépè lọ àwọn lè ṣàdúrà ìwọ́n tó ń ṣépè lé kí wàá ṣe àfáà kan ní anábì yẹn ló ṣépè ipe ọkùn obìnrin tí wọ́n wọ́n sọ ọkùnrin máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì nínú aṣọ àwọn ọmọdá pé kọ́wá ní sílẹ̀ iná balẹ̀ tó báyìí <clears throat> kọ́ máa jẹ́ aṣọ kèfèrí ẹlẹ́ẹ̀kẹjọ kó sì máa jẹ aṣọ tó wọ́n tí ò sírú ẹ̀ nílùú sọ̀nkú tí wọ́n ti sírú ẹ̀ wọ́n ní ah jẹ̀lúbáàbù wọn yẹn mhm. twenty five thousand ní ọ̀pá kan kálukọ́ máa wò báyìí Allahu akbar Allahu akbar àwọn fẹ́ sọ fún àwọn lówó náà ni gbogbo ẹ̀ wá ń jẹ́ ọ̀pá mẹ́rin àbọ̀ ìlónú ah ó ti gbilẹ̀ lé anabi ni máa ń lẹ̀kí sàn táwọn bá ṣòhòrò ọkùnrin ni obìnrin tí ń bá ń wọṣọ ẹ wá wò mí ẹrí mi aṣọ tó wọ́n gan tí ò sírú ẹ lù àbí tí ń tán baranbaran oyè alibasa wòlò ọyọ malikiyama sábàbà mísìlá Ọlọ́run ó fi irú aṣọ nà yóò fi wọ Ọlọ́run jọ alikiyama tó ma yẹlẹ habu finnaari yóò wá gbé wọnà bẹ Ọlọ́run sọ ní bẹ nídìí bẹ Ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo lọ́kùnrin lóbìnrin òdòkòló fi sílímì káfà ẹjẹ́ àwọn ní ìsìlámù pátápátá aṣọ wíwọ̀ náà ọlẹ́kọ̀ọ́ ní ìsìlámù ẹjẹ́ abéèrè ká sì máa lò wala tattabi'u khutuwati shaytan ẹ má jẹ́ àtẹ̀lé ìgbésẹ̀ shaytan bí mo ṣe wáyé èèyàn dáadáa ni mí èèyàn dáadáa ni ọlọ́tọ̀ àmásọ̀tọ̀ wọ̀ sí kìnnì kódà lójú àwọn èèyàn èyí sì dáadáa kí ló wá dé tó jí kíta rẹ̀ ọba inú rẹ̀ mu ẹ kò nǹkan kò nǹkan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 Tẹ́bùrùlọ́ ẹjẹ́ ká ṣe jẹta kúmùlá khairan fáwọn ìmọ̀mù akọ́lọ́wọ́n àtàlẹ́ gbogbo ìrìn àtàlá tẹ́ra wọn. Ẹ̀rí ọ̀rọ̀ tí wọ́n bá sọ ọ̀rọ̀ tó clear ni àwa tí a ti ń lo ìjáàbù ọlọ́run kó má sáà ṣe nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa àwa tá ti ń lò ó ọlọ́run kó ṣe nírọ̀rùn fáwa náà gbàtà ìmọ̀mù ń ṣe màhádùrà lọ́wọ́ àkẹ́ àwọn àlùfáà wa tí wọ́n wọlé kí ọlọ́run kọ́ bá dó ti ẹnì kọ̀ọ̀kan yín ọláìlà haúlà wàlá kò wáta ilà abìlà àlejò àṣìm ọjọ́ ti lọ àwọn èèyàn ti fẹ́ béèrè béèrè lọ́pọ̀lọpọ̀ bàtí kí ó tó di pé àhálà àwọn èèyàn láti béèrè béèrè nínú àwọn àyà tí àwọn bàbá ìmáàmù lò tí wọ́n fi ṣe muhadara fún wa suratul isra fast seventeen suratul haram fast twenty six suratul haram again fast bakora verse twenty two hundred and thirty-three suratul haram verse twenty-seven suratul nal verse eighty-one suratul nal again verse fourteen araf verse thirty-one suratul isra verse twenty-seven suratul Ma'idah. verse two suratul Ma'idah again verse four. Suratul Mudassir, verse 4 suratul hazaf verse thirty three suratul arab again verse thirty nine àti suratul suratul isra verse thirty two suratul hazaf verse fifty nine àti suratul nur verse thirty one àwọn tí a bá sọ̀rọ̀ kí a lọ wo translated Quran àárí gbogbo àwọn àyà yìí ń bẹ̀ kí ó tó di pé a gba ìbéèrè nínú àwọn ìkéde tí a ní òun ni pé insha Allah ta'ala ní friday tó ń bọ̀ wáyé ní mọ́ṣáláṣí obeba central mosque ní alágbólé tẹ̀lé bus stop ibẹ̀ ní lecture wa ń lọ pẹ̀lú ògùdọ̀ lọ́hùn kí gbogbo àwa tí àbá ti kọrúkọ wọ́n ń gbé pépà kankan àti láti fi kọrúkọ láti máa fi text message sẹ́ni kọ̀ọ̀kan láti i mean phone number rather phone number wọ́n máa fi text gbogbo bíi àdírẹ́sì bí tá a bá ti ní make sure kí a make sure pé gbogbo ala kọ nọ́mbà wa sínú pépà yẹn inú àwọn kẹsẹ̀tì tí àwọn ìmáàmù ṣe tí ó ti wà ń ta òun ni kẹsẹ̀tì Islam the path to, to paradise ó ti wà ńlẹ̀ ó wà níta níbi tí wọ́n gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn kẹsẹ̀tì tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ìyẹn náà wà ń ta àwọn èyí tí wọ́n ṣe níbí ìbàyẹ̀ pẹ̀lú ògo tọlọ́run kó tó di next week níbi tí a ti ṣe ti alágbolé kẹsẹ̀tì náà a ti máa rira pẹ̀lú ògo tọlọ́run. هناك قريب من هناك إلى هناك wọ́n ní kí ni ìṣẹ̀rí àsìlámù sọ lórí ọkùnrin tó ti bàlágà torí tóyàwó fẹ́ tẹ́ pé nǹkan ọmọkùnrin rẹ̀ ń béèrè ṣùgbọ́n kò lówó láti fi ṣègbéyàwó. tó anábì ti fún ní solution anábì ní kó máa gbà wẹ̀ kó máa ṣe kí ni kó máa gbà wẹ̀ pẹ̀lú àníyàn dáadáa ọlọ́run lè ṣàánú ẹ̀ lẹ́yìn náà tó bá ní bàbá tó lówó lè bá bàbá.